Amen, Jesus. Ẹ jẹ́ sí ní ju owó wa sókè. Let's begin to wave our hands to the Lord. A fẹ́ pe àwọn kwaya nìyẹn. We want to invite the choir. Ìwọ kan kọrin kan láti inú ọkàn rẹ. You just sing a song from the bottom of your heart. Kọrin kan láti inú ọkàn rẹ. Sing a song from your heart. Jẹ́ kí Ọlọ́run rí i pé inú rẹ̀ dùn lórí Let your heart be joyful. Torí pé o máa lọ pẹ̀lú ìdáláre. Because we owó yẹn. Wave Lord. owó yẹn. Wave owó yẹn. Ó ní torí pé ṣé àánú ìbúrò orí pé ṣe àánú ìdúró torí pé ṣe torí pé ṣe torí pé ṣe àánú ìdúró lórí ìwà kwaya. àánú ìdúró torí pé ṣe. fẹ́ juwọ́ sí ọba àwọn ọba gbogbo ọkàn alàyè pátápátá ẹ gbé ọwọ́ yín sókè ẹ jágọ dá ògo padà fún arúgbó ọjọ́ ìwòyí láti ẹ̀lẹ́mí àti ẹ̀yìn tún jọ wà ń bí ọlọ́run tó tún mú wa lẹ́ẹ̀kan lọ́kàn tátújọ wà ń bí ní ọdún yìí àwọn kan àjọ bẹ̀rẹ̀ ọdún yìí àwùjọ parí begin to wave your hands wave your hands to the most high God the king of kings the lord of lords ẹ ju ọwọ́ yín sí ọba àwọn ọba ẹni tó pa èmi àti ẹ̀yin mọ́ ẹni tó mú kí ìmọ́lẹ̀ rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára ẹni tí ò yẹ ojú rẹ̀ kúrò lára wa ẹni tó dá wa sí tilétilé wa ẹ ọwọ́ yín sí ó dá mi sí tilétilé mi ó pa mí mọ́ tẹbí tará mi kí ni n bá jẹ́ gbàgbé rẹ Jésù olóore mo wá ṣọpẹ́ ẹ ju ọwọ́ yẹn sí tó bá jẹ́ pé lóòótọ́ ló dá wa sí ọ̀pọ̀ ló ti kú wọ́n ti filẹ̀ ṣaṣọ búra ọ̀pọ̀ wọn ò lè rìn wọn ò lè jókòó mọ́ àwọn kan ti wà ní ilé wọ́n ń ta ni ọlọ́run tí ò ṣe tèmi àti ẹ̀yin bẹ́ẹ̀ ó dá mi sí tilé tilé mi ó pa mí mọ́ tàbí tara mi kí ni n bá jẹ gbàgbé rẹ Jésù olóore mo wá ṣọpẹ́ ẹ gbé ọwọ́ yẹn sókè ẹ gbé sókè ẹ gbé ọwọ́ yẹn sókè ọlọ́run tí ò jẹ́ kọ́ máa ní pé àṣebájọ ríra lánàá àọ̀dẹ̀ rí mọ́ lónìí ọlọ́run tí ò jẹ́ kó ohun bẹ́ẹ̀ fọ̀ sí èmi àti ẹ̀yin gbogbo ń tá kó wọnú ọdún iná la fẹ́ kó wọ next year ah ó dá mi sí tilé tilé mi ó pa mí mọ́ tẹbí tara mi ah kí ni n bá jẹ́ gbàgbé rẹ Jésù olóore mo wá ṣọpẹ́ ó dá mi sí tilétilé mi ó pa mí mọ́ tẹbí tará mi kí ni n bá jẹ gbàgbé rẹ Jésù olóore mo wá ṣọpẹ́ begin to wave your hands to the Most High God. He has been our protector. He has been our provider despite all what is happening around. Èmi àti ẹ̀yin a ṣì dúró lórí ẹsẹ̀ wa. Ọlọ́run tó jẹ́ kí bí ó kàn wá. Ẹni tí bí ó kàn tí ò wá kàn wá. Ọlọ́run tó jẹ́ kí bí ó kàn. Ó dá mi sí tilé tilé mi ó gbà mí mọ́ tẹbí tara mi kí ni n bá jẹ́ gbàgbé Jésù olóore mo wá ṣọpẹ́ àti ìkọrin yẹn dáadáa jọ máa kọ́ ni àwa tá a bá mọ̀ ẹ́ jájọ kọ́ wípé ó dá mi sí tilé tilé mi ẹ pariwo sókè. Okay ó pa bímọ tẹ̀lé tara mi kí ni má ṣe gbàgbé Jésù kò léwé. àwọn kan wọ́n ti filẹ̀ ṣaṣọ́bọ̀rọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan àjọ bẹ̀rẹ̀ ọdún ìṣùgbọ́n òjò parí kó ṣe wípé a gbọ́ kó ṣe pé àwẹ̀ wa ló tó bẹ́ẹ̀ kó ṣe pé àdúrà wa ló tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àánú lajọ rí gbà ó dá mi sí tilé tilé mi ó gbà mí mọ́ tẹbí tara mi kí ni n bá jẹ́ gbàgbé rẹ Jésù kábíyèsí o olóore wá ṣọpẹ́. Ìbà rẹ̀ o ẹlẹ́rù ni ìyìn rẹ̀ o ọba rere. jésù olóore mo wá ṣọpẹ́. àwọn kan wọ́n ti wà ní hospital láti ibi oṣù mẹ́fà wọn ò tiẹ̀ lè délé. àwọn kan ọmọ wọn ṣe ló ṣàǹgbẹ̀jẹ̀ lójoojúmọ́ wọ́n sanwó ẹ̀jẹ̀ wọ́n sanwó omi ọlọ́run tí ó jẹ́ kémi àti ẹ̀yin ó rírú ẹ̀ àwọn kan ọkọ ti kú mọ́ wọn lórí àòfihàn wọn ṣùgbọ́n àfi gbé orúkọ rẹ̀ ga ni wọ́n jẹ oúnjẹ pa wọn lórí wọ́n mú mi wọn ò tiẹ̀ lè mú pa wọn lórí àwọn kan wọn ò róòrùn sùn tí wọn bá lóògùn wọn ò lè sùn ṣùgbọ́n èmi àti ẹ̀yin a lè dúró a lè wọṣọ a lè ṣe tó wù wá kì í ṣe ọgbọ́n kò ṣe agbára wa ṣùgbọ́n àánú la jọ rí gbà ó dá mi sí tilé tilé mi àti kọ́ dáadáa ó pa mí mọ́ tẹ̀bí sára mi ẹ pariwo. gbàgbé rẹ Jésù olóore mo wá ṣọpẹ́. ẹ tún sọ pé àtẹ̀mí o àtàrà ilé mi. òkú ọmọ òkú ọkọ wọn ò gbé káwà mọ́lé ẹlòmíì á níbi ò tí ì raṣọ ọdún mi ò raṣọ kírísímàsì ṣùgbọ́n dúpẹ́ fún ìdásí ẹ̀mí rẹ ẹ dúpẹ́ torí pé ọlọ́run dá wa sí a lè dúró ọ̀pọ̀ ló ti kú wọ́n ti filẹ̀ ṣaṣọ bora a ò gbúrò wọn mọ́ ẹlòmíì wọ́n ti gbàgbé ẹ̀ ó ti gbàgbé pọ̀hùn tiẹ̀ wáyé rí àtẹ̀mí o àtàrà ilé mi àwọn aláyé Jésù àtún wà láàyè ó yẹ ká dúpẹ́ o ó yẹ kí n dúpẹ́ ọpẹ́ yẹ ọ́ bàbá ó yẹ sọ pé mo dúpẹ́ olúwa pé mo ní ọ láti máa sábà ẹ̀yin tẹ̀ mẹ́jájọ kọ́ mo dúpẹ́. gbó tipẹ́tipẹ́ ọ̀pẹ́ ló ń bẹ̀rẹ̀ ayé ìbátí kẹ́rù mi dànù mo yàn ó. tàmí lọ́gbẹ́ níwá wọ́n fẹ́ kí n sunkún pariwo ẹ̀mí mímọ́ ó ṣe ó ṣe gbé ọwọ́ yẹn sókè. ayé ẹ kúrò yọ. ṣáyé ẹkú òyọ ń bẹ̀ yẹn ṣá ẹ̀yin ọkùnrin ṣáyé ẹkú òyọ lọ́dọ̀ yín ẹ̀yin obìnrin náà ṣáyé ẹkú òyọ. ọ̀tá mi lọ́gbẹ́ níwá wọ́n fẹ́ kí n sunkún ẹ̀mí mímọ́ ṣe o pariwo ayọ̀ ẹ̀kúrò lọ. ọ̀tá mi lọ́gbẹ́ níwá wọ́n fẹ́ kí n sunkún lórí ọmọ ọ̀tá mi lọ́gbẹ́ níwá wọ́n fẹ́ kí n rìnrìn àjò kí n má lè dé ọ̀tá mi lọ́gbẹ́ níwá wọ́n fẹ́ kí n sunkún lórí ọkọ ọ̀tá mi lọ́gbẹ́ níwá wọ́n fẹ́ kí n sunkún lórí ohun tí mò ń dáwọ́lé ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ẹ ṣe o pariwo. mo rán àròjinlẹ̀ lórí ayé mi o ẹ ibi àlọ́ kàn máa dúpẹ́ ẹ dúpẹ́ ẹ máa dúpẹ́ fún ẹ gbé ọwọ́ yẹn sókè kẹ́kọ̀ọ́ ronú kí ló ṣe pọ́lọ́run tiẹ̀ ṣoore fún wa ọlọ́run tó jà kú lójijì kò jọ wọ́n pariwo pé a ah, níbo ló lọ náà ta ló ránṣẹ́ ẹ pariwo yẹn kàn máa yìn ẹyìn ẹyìn ẹyìn ẹyìn ẹ dá ògo padà okùn ọjọ́ díẹ̀ ìṣẹ́jú díẹ̀ tí ọdún yóò fi lọ ẹ kàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ dá ògo padà àwa àwọn ẹlẹ́ṣẹ̀ lásán lásán àwọn tá a pè é tá a yẹ ṣùgbọ́n ó lò olú àánú rẹ̀ ó dé èmi àti ẹ̀yin sí ọlọ́run tí ó wú ẹ̀ṣẹ̀ ọlọ́run tí ó wú àìpé ọlọ́run tí ó wú àìyẹ ẹ̀yìn ẹ̀dá ògo padà fún arúgbó ọjọ́ ọba àwọn ọba gbogbo ìdílé jésè àtọ́bọ bí orí ẹ̀rù jẹ̀jẹ̀ gbọ́kọ fáráò pápá ńlá tí ń jó pọ́npọ́n arúgbó ìgbàanì ògo tó ju ògo lọ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ àṣẹ nínú àṣẹ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ èdè nínú èdè ohùn nínú ohùn ẹ gbé ọwọ́ yẹn sókè ẹ̀yìn ẹ dá ògo padà ẹ̀yìn ẹ sọ títóbi rẹ̀ ẹ sọ tàánú ẹ̀ ẹ sọ tọrẹ tó ṣe bàbá aláàánú bàbá olóore ọ̀fẹ́ ẹni tó ṣáájú tó tún kẹ́yìn ẹni tí òru ẹ̀ṣẹ̀ ẹni tí ń bá wa ṣe ẹni tí ń ru ẹ̀ṣẹ̀ gbogbo wa lójoojúmọ́ ẹ dá ògo padà ẹ títóbi ẹ̀ ẹ sọ tànú ẹ̀ ọlọ́run táwọn òjò ẹ̀yìn ẹ̀yìn bó ti tóbi tó làánú rẹ tóbi o bó dẹ̀ ṣe tóbi tó lòdodo rẹ tóbi o ó tóbi tìfẹ́tìfẹ́ ó ní májẹ̀mú tí kìí. aláìlè tán o ọgbọ́n tó kọjá orí ayé gbogbo ó tóbi o olúwa gíga lórí ilẹ̀ èdè gbogbo kábíyèsí gbígbéga ni ọ ìwọ tó lógo o ní ìyọ̀run púpọ̀ púpọ̀ ni ọ ó kọjá omi òkun àtọ̀sà ó ga pọ̀ àjùlọ ó ṣe é jùlọ ọba lórí ayé ó tóbi lòhe ẹgbẹ́ ọwọ́ yẹn sókè agbanilóko ẹrú yé olómìnira tí ń dẹni lọ́rùn òfin tí tóbi gbà mí lọ́wọ́ ogun sápá òbí mi ò ká jẹ́ olùgbèjà mi ó bá mi rogún mú mi lọ tó ṣẹ́gun bọ̀ akọni ni ọ́. Olúwa tóbi Olúwa ó tóbi ẹ tóbi o ẹ mà tóbi Olúwa tóbi gan eh. Olúwa ó tóbi ẹ o ẹ tóbi nítorí pé kò sẹ́ẹ̀.

wọ́n sọ tògó rẹ o tó sì pọ̀ tó gbogbo ẹ̀dá ẹranko àti ewébẹ̀ wọ́n yìnbọn iṣẹ́ ọwọ́ rẹ gbogbo nílẹ̀ lókè wọ́n yìnbọn. worship you, Lord. That will say, Thank you for what you have done so far. That will say, Be thou exalted for what you have done. We are here this night to say, Thank you from January to December, you have been a God. For the glory must be to the Lord. Hey! For he is worthy of our praise. No man on of your goodness, of God. Let somebody shout hallelujah where you are standing. Hallelujah! Hallelujah! Mo gbéga, mo gbéga, mo gbéga. Mo gbéga, mo gbéga, Ọba onílé ayọ̀, mo gbéga ọba ẹlẹ́rù ni mo gbé ga ẹja jọ gbé ga. mo gbé ga mo gbé ga mo gbé ga mo gbé ga mo gbé ga mo gbé ga ọba onílé ayọ̀ mo gbé ga ọba ẹlẹ́rù ni mo gbé ga. tó bá jẹ́ mi lẹ́yìn ni mi ò ní jó ijó ọdún ìmọ̀ ijó ọdún tó ń bọ̀ ni màá máa jó torí mo mọ̀ pé mo ti rí ọdún tó ń bọ̀ náà èmi ti rí ọdún tó ń pọ̀ tèmi. mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga ọba onílé ayọ̀ mo gbéga ọba ẹlẹ́rù nìyẹn. ṣàná dà wọ́n ti kú wọ́n ti lọ ẹni àwòjọ ṣọlá ó lè dọ̀là ká má ríra mọ́ kò gbowó kò gbowó kò gbòdì ó bá mi ó tó dá mi sí ó tó dá mi sí ó ó bá lọ lọ mi àlàyé ẹ pariwo kó níbi tẹ́wàá. ṣáà máa jẹ báwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín o. mo mọ rírì rẹ Jésù ni mo ṣe ń jó. mo mọ rírì rẹ Jésù ni mo ṣe ń jó. bàbá mi tẹ́wọ́ gba ìmí ọlọ́run olóore. Jésù tẹ́wọ́ gba ìmí ọlọ́run olóore. ṣé mo rírí jésù. mo mọ rírì rẹ̀. àwọn kan tiẹ̀ lè jó rárá. ṣẹ̀dá. ó tẹ̀lẹ̀ bí ẹni tẹ́ni ọ̀run bí ẹni taṣọ irun jáde lórí àṣírí ọlọ́run ìkànnà jáde lọ́wọ́ àṣírí ọlọ́run ó tó fi kọlà ọwọ́ mi tí ó lè bà rẹ àṣírí rẹ ọwọ́ ọlọ́run ló gbé ta ló tó ta ló jù ọ lọ ẹ̀rù mẹ́ta ní òun. January wá wá. Jésù. ẹ̀yẹ́ máa jó ẹni pé mi kan ti ń jó ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bá ti lè jó ẹni kan máa lọ sẹ́yìn. ọba tó bá mọ tó pọ̀ sínú ẹnì kan ṣoṣo. aboyún jẹ gbígbóná oúnjẹ tútù kò débi tọ́mọ ń gbé aboyún bímọ láyọ̀ ọlọ́run ìwọ ni ọlọ́run ìwọ ni ó gbádé lọ́ba lórí ọba ṣàṣejù ló bomi gbọ́ba lọ alánà ọ̀bà lọ olóni ọ̀bùn ní ọlọ́lá ọ̀bọ̀lá ọlọ́jọ́ gbogbo ọjọ́ gbogbo kábíyá òsì àrògùn máṣojo ìwọ náà ni kò sẹ́lómi rẹ̀ ti January wá kọ́. ó dá mi sí mi ò rí irú ọlọ́run lè fi. ṣẹlẹ́lẹ̀ ẹ pariwo kọ́ ni o ẹ máa pariwo kọ́. bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ti pariwo nìyẹn o. ó lápapẹ́ kò sóògùn yé ó ti kú sógun yé. níbo ló wà kò sógun káwọlé ìfẹsẹ̀ jọ lẹ̀ bàbá ẹ má ṣe o. ó yẹ pariwo pé ó ti kú ṣó ti kú sógun yé. níbo ló lọ kò sógun káwọlé ìfẹsẹ̀ jọ lẹ̀ bàbá ẹ má ṣe o. kò ah! sógun yé ṣe bá jọ sùn lánàá ni kò sógunlé àjọjẹ oṣù lánàá ni kò sógunyé ṣègbó bá mi sọ̀rọ̀ lánàá ṣègbógunyé ó pè mí lórí fóònkẹ́ ṣègbógunyé ní ibo ló lọ kò sógun káwọn lérí fẹsẹ̀ jọlẹ̀ pariwo bàbá ẹ mà ṣe o bà kò sógunyé ó ti kú ní ló lọ kò sógun káwọn lérí fẹsẹ̀ jọlẹ̀ ó yá sọ pé ah, ilé ni mo wà mo gbókìkí olúwa mi ò. akiri ṣeré aṣọ́lé kiri bàbá máa kú iṣẹ́ o. ilé ni mo wà ni mo gbókìkí olúwa mi ò. akiri ṣeré aṣọ́rẹ́gí bàbá máa kú iṣẹ́. ó yá bàbá máa kú iṣẹ́. bàbá máa kú iṣẹ́. okú iṣẹ́ rẹ̀ láyé mi okú iṣẹ́ láti jẹ́nẹ́rì okú iṣẹ́ ẹ̀mí àwọn wòlíì ọlọ́run àwọn bàbá wa okú iṣẹ́ bàbá máa kú iṣẹ́. bàbá máa kú iṣẹ́ ah! mo wà gbogbo kìkì olúwa mi ò. àṣìṣe rẹ̀ àṣọ á sọ pé ṣe ìrànwọ́ Jésù láàárọ̀ èmi o. ẹ ti ẹ̀yà owó yẹn ẹ̀ yá ni ẹ̀yin bẹ́ẹ̀ bá rọ́wọ́ lọ́hùn ẹ̀ pariwo ni tó bá jẹ́ pé lóòótọ́ lẹ rọ́wọ́ rẹ̀ láti January ẹ máa ya owó yẹn dáadáa. àní ṣe ìrànwọ́ Jésù láyé mi o. ṣe ìrànwọ́ Jésù láyé mi o ṣé wọ́n lé lẹ́yìn akọrin àjọ máa kọrin o àrùkù ọjọ́ aládé wúrà àlèkọ́ dúró àlèkọ́ dúró àrùkù ọjọ́ aládé wúrà àlèkọ́ dúró àrùkù ọjọ́ àjálùdò mákúrọ́lì olókìkí ńlá àfijú ọba fẹ̀mí ọ̀rẹ́ kò lè àìkú ọ̀tá àìjú ìbàjẹ́ kò má kọ́kọ́ lórí dáńsà arúgbó ọjọ́ o arúgbó ọjọ́ yóò àlèkà dúró pariwo arúgbó ọjọ́ aládé wúrà àlèkà dúró ṣọlẹ́ lẹ́yìn inú abọ́ mi ló wà bí ọmọ yín bẹ́ẹ̀ ti rà á ẹ sọ wípé ó ní pé mo wá láti kí ọ mo wá láti júbà rẹ ìwọ tó ń gbé inú ọ̀run yé mo wá láti kí ọ mo wá láti kí ọ mo wá láti kí ọ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí náà rèé ìwọ tó ń gbé inú ọ̀run mo wá láti kí ọ mo wá láti kí ọ. mo wá láti kí ọ ẹ dọ̀bálẹ̀ ẹ má dọ̀bálẹ̀ ẹ má kúnlẹ̀ òun la wá kí lónìí o nítorí ẹ̀ṣẹ̀ wa la wá kí yé mo wá láti kí ẹ o ah! mo wá láti júbà rẹ yé ọba tó ń gbé inú ọ̀run mo wá láti kí ọ mo wá láti kí ọ ẹ pariwo sókè ẹ jájọ kan mo wá láti júbà rẹ ọba tó ń. orí o mímọ́ nínú mímọ́ òye nínú òye ọ̀jọ̀gbọ́n nínú àwọn ọ̀jọ̀gbọ́n arúgbó láíláí ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ agbọ́gbọ́n bí orí ògo tó ògo lọ o. àmọ́ pé wàá mú ìwà ojú ẹ̀dá ṣe ń ṣe é. èmi aláàyè ló wá dé bàbá wa. ẹni tó ti kú kò lè ṣe bí mo ṣe ń ṣe é. èmi aláàyè ló wá ẹni tó ti kú kò lè ṣe bí mo ṣe ń ṣe é. all youth in the house shout hallelujah. I sing, I'm blessed but no crush, pass a good and not a bad dog. was down but not destroyed. I'm blessed beyond the sky. God promise me that door. Joy gonna be my friend. Hey! No sorrow will last for the night. Joy comes in the morning. Hey! I'm trading my sorrow. Lift up your hands. I'm trading my sorrow. Hey! I'm laying down. I'm

Cesarea, what is Cesarea, where is Cesarea? I know. Oh, I am walking in power, I'm walking in miracle, I live a life of favor. I know. I am walking in power, I'm walking in miracle, I live a life of favor. I know. Let me hear you say. glory. ti bímọ ọdún yìí mo bímọ mo wo ibi tí mo ti bẹ̀rẹ̀ akọni awo ibi tí a ti bẹ̀rẹ̀ gbogbo ìránṣẹ́ ọlọ́run awo ibi tí a ti bẹ̀rẹ̀ láti january lọ́nlọ́n awo ibi tí a ti bẹ̀rẹ̀ awo ibi tí a dé pariwo wípé gbogbo ògo ló yẹ. gbogbo ògo ló yẹ bàbá. ó ṣe ó ṣe ó ṣe. mọ̀ pé special tẹ̀mú wá ní ó já sọ pé ọlọ́run bàbá lọ́lá mo mà rí iṣẹ́ ọwọ́ rẹ pariwo sọ́tò ọlọ́run bàbá jíde ó tẹ sọ̀rọ̀ mo mà rí iṣẹ́ ọwọ́ rẹ ọlọ́run náìtì mo ní lẹ́sẹ̀ kẹsẹ̀ kẹsẹ̀ kẹsẹ̀ èmi ò táyé mi ni ọlọ́run jẹ́ owó ó yẹ kí ó fún bàbá. dé wọ́n tún fẹ́ pa mí kókó tó dé bàbá mi ò fẹ́ kí mi kú wọn wọ́n kó àwọn jọ púpọ̀ púpọ̀. èyí wọ́n sá ara wọ́n sì tún ká jésù ara ilé mi wọ́n wà níbẹ̀ ó yàtọ̀ gbogbo wọn ló tẹ̀.

glory. Make some noise and shout hallelujah. I want to believe we are in the sanctuary and we are not in the mortuary. Precisely, we have only eight days for this year to run to its expiration. Ó kú ọjọ́ mẹ́jọ kí ọdún yìí parí. Ọlọ́run tí ò já rogun ẹjọ́. Ọlọ́run tí ò já parẹ́. If you are happy to be before the Lord, somebody jump up and shout hallelujah. Hallelujah. Oh my God. Amen. There is somebody here. Ẹni yẹn ló máa ló máa jẹ́ káwọn tó kú mọ̀ pé òun rí mú. Ó ku ẹyọ kan kí n tó pin. Ẹ jẹ́ kí ẹ tínú ẹ dùn. Torí ọ̀fẹ́ yọ̀ǹda fún láti rí ọjọ́ tòní. Ẹni á kàn fò. láti ibi tó wà á sáré lọ sáré bọ̀ á pariwo somebody shout hallelujah wow. Amen. Amen. The Lord is good and all the time. If truly the Lord is good to you, I want you to wave your hands to the King of Kings. Wave those hands to the owner of those hands. àwọn kan ní ọwọ́ méjèèjì wọ́n ń bẹ́ ń bi tí wọ́n ti fẹ́ sanwó kọ́sà tí ẹ̀ jáde lọ hospital. if you are the owner of your hand wave your hands to the king of kings. ẹ jẹ́ kí gbogbo èèyàn mú orin kan àwọn akọni ti darí wa ìwọ náà mú orin kan níbi tó wà. Just take a worship song to the King of Kings, to the Lord of Lords, to the Ancient of Days, Lily of the Valley, I am that I am. The one who was, who is, and continue to be. The Lord that changeth not but changes things. Lily of the Valley. Mm. Ọlọ́run tí a kò lè dá dúró.

Let me sing. You are all of my time. You are all. gbogbo àlàyé tó wà ní bíbẹ̀rẹ̀ kan gbé láti ìsàlẹ̀ kan wípé à ń gbé. ọkọ wa.

Put those hands together for the King of Kings, for the Lord of Lords. Arúgbó ọjọ́ ọlọ́run tó ti wà káyé tó wà ọba tó ti wà nígbà tá a wà ẹni tó kéré títí tó gbénu wúndíá sọlá tó gbénu adélébọ̀ sẹwà ẹni tó ń gbénu àrùn ṣògo ọ̀rọ̀ tó ń gbénu ọmọ ènìyàn fọ̀hún ajáde má nílé ajagun ṣẹ́gun lójú ìgbọ̀n ẹni tó ń jagun ṣẹ́gun láì farapa lójú ogun àkọ́kọ́ nínú iná kò mú nọ́mbà tù rí òun náà ni ọlọ́run bá mi ẹbẹ̀ táwọn òjò ayérayé nínú ayérayé ìpanu ní ipa àṣẹ nínú àṣẹ òrùn nínú òrùn ẹni mímọ́ jùlọ ọlọ́run ìgbani ọlọ́run àkókò yìí ọlọ́run ìgbà tó ń bọ̀ ẹni tí òkú ò níbi tó wà tó kárí gbogbo ayé òkú ni ó sá dẹ́dẹ́ ní padà sẹ́yìn àwọn òkè lẹ́gbò bí àgbò àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn kí ṣe ìwọ òkú tó fi sá ìwọ dẹ́dẹ́ ni tó fi padà sẹ́yìn yé wáyì ìwọ ilẹ̀ níwájú olúwo ọlọ́run táwọn òdó ẹni tó sọ pátádédégomi àti òkúta ìbodè orísun omi akọ wípé tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún ẹ̀ ayé àtọ́n gbogbo tó tẹ̀dó sínú ẹ̀ torí pé fìdí ọ̀sọ̀lẹ̀ lórí òkú sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dó níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti ẹ̀yà funfun ẹni tí kò gbé ọkàn sókè sí asán tí kò búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti olùgbàlọ́rùn gbàlà rẹ̀ èyí ni ìràwọ̀ tí ń ṣàfẹ́rì rẹ̀ tí í ṣe àfẹ́rẹ́ ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé pé kí ọba ògo kí ó wọlé wá ta ni ọba ògo olúwa tó lè tó lágbára ọlọ́run tó lágbára ní ogun ẹ gbé yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọlé wá ẹ̀wọ̀n lẹ̀ fọ́bà. ológo jùlọ ẹ̀kọ́ rí bá. mọ́mí yẹn dẹ̀sí wa àti bẹ̀rẹ̀ alábọ̀ wá nìyà tó ní Somebody make some noise. Put those hands together for the King of Kings. Hallelujah. Who did it? Oh my God. Ah, àwọn èèyàn to wá. Who did it? Jesus. Oh my God. Wow. Amen. Amen. Are we happy to be before the Lord this day? I can see the happiness. Ayọ̀ yẹn ò ní gbẹ lára wa. Yeah. Amen. I want you to turn to your neighbor and say, neighbor, neighbor, má try mi lálẹ́ yìí o. Èmi ò wá wòran o. Mo wá kájọ ni. Amen. níbọn yẹn ò sọ̀rọ̀ ẹ sọ fẹ́ lómi ẹni tí ò yàn ẹni tí ò bá ti yàn ni kẹ́ bá sọ̀rọ̀ amen are we together ṣọlọ́run ò tó yìn ni ọlọ́run bá mi ẹbẹ̀ táwọn òjò ọlọ́run tó ti wà káyé tó wà ẹ pàtẹ́wọ́ fọ́ bá wọn balẹ̀ kan sí i amen. We are, this is Christmas Carol 2023, all the way from United Kingdom of Christ Apostolic Church, Covenant of Mercy. If you are doing it, doing it very well. We were here together last year. Amen. Ní ọdún tó lọ, àjọṣe náà ni. Ta ló rí mi last year? Èmi náà rí yín last year, màá tún rí yín next year. Yeah, without wasting much of our time, we have a list of what we got to do here today. Uh, we want to quickly go into our first hymns. And before we do that, uh, I want to appreciate every daddies and mommies here. I want to say thank you for coming, and I want to appreciate every ministers of God. Uh, God bless us all for being here. Yeah, every of our invited guests, as they are coming, we'll be mentioning their names. We want to appreciate you. But before we go into all those, let's quickly go into the first hymns that is going to be led by the church choir. Hey, me mọ̀ bóyá máa lè bá gbé àtẹ̀wọ́ ńlá àwọn akọrin wa. Oh my God, appreciate God, celebrate God in their life. The first is, oh come on, ye faithful, right? Oh, silent night. Yeah. The first hymn that is going to be taken by the choir is Silent Night. Put your hands together as they're going into it right away. Praise the Lord. Amen. Our Bible reading for this glorious shall be taken in the book of Isaiah chapter 7. Isaiah chapter 7. Are you opening your own Bible? I don't know if you, if you are with your Bible, please open to Isaiah chapter 7. Bible 7 verse 14. Says, Therefore the Lord himself shall give you a sign. Behold, a virgin shall conceive and bear a son, and shall call his name Talomo. And shall call his name Manuel. And shall call his name Kristi lórúkọ rẹ̀. Abíyọmọkùnrin kan. Abíyọmọkùnrin kan fún wa rẹ̀. Emmanuel lórúkọ rẹ̀. Òun ló wá láti gba gbogbo ayé làwọn. Jésù Kristi lórúkọ rẹ̀. Iye mi máa ti dé. Ẹ jẹ́ àjọkọ́. Ẹ̀kọ́ ni ẹ̀yin ọkùnrin ṣó ti yo láyé iṣẹ́ ìgbàlà mi ìbá má ṣe é ṣe n bá parí ìrìn àjò mi sínú iná Jésù Kristi mo kí ọ bí Jésù kò bá yọ̀ǹda bá yọ̀ǹda láti wá sáyé iṣẹ́ ìgbàlà mi ìbá má ṣe é ṣe n bá parí ìrìn àjò mi sínú iná jésù kristi mo kí bí jésù kò bá yọ̀ǹda pariwo yọ̀ǹda láti wá sáyé iṣẹ́ ìgbàlà mi bá má ṣe é ṣe má parí rìn àjò mi sínú iná jésù jésù kristi mo kí pariwo bí jésù kò bá yọ̀ǹda bí jésù kò bá yọ̀ǹda láti wá sáyé iṣẹ́ ìgbàlà mi ká má ṣe é ṣe. ẹ pariwo. ìrìn àjò mi sínú iná Jésù Kristi mo kí ọ. iye mi máa ti dé. iye mi dé. ó dé. iye mi dé. ó ti dé mi dé. Jésù olùdarí. iye mi máa ti dé. ẹ̀yin obìnrin ẹ sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ sókè. iye mi máa ti dé. olùgbàlà sẹ́. pariwo jésù olùgbàlà ẹ̀. ọmọ ọlọ́run wa kíyọ̀ ẹ̀. ó wá sáyé nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. ó wá sáyé nítorí ẹ̀ṣẹ̀ mi. olùgbàlàṣẹ. Ah, Jésù olùgbàlàṣẹ. Ah, iye mi máa ti dé. Ó ọmọ ìgbàlà ṣe aleluya ọlọ́run bàbá mi táíwò òjò mo tún dé lálẹ́ yìí o sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi mi ò ní sì sọ ẹ káàárọ̀ níbi tí mo ti ń kí ẹ kí n má kí n má gbà wá lákòókò jù à ń lọ tààrà láti máa pe àwọn tí a fi ìwé pè kan wá yẹ wá sí pẹ̀lú orin ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aláàyè ọba tó fún wa ní ọjọ́ òní tó fún wa ní àkókò yìí ọlọ́run alágbára ọba tó pọ̀ ní ipá àti agbára ọba tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo. ọlọ́run atórí ọlọ́run bàbá mi Abel Táíwò Òjó mojúbà lọ́dọ̀ rẹ bàbá má jẹ́ n ọlọ́run bàbá mi Táíwò Akínbíyì ọlọ́run òkè Òkìlọ́lá Ọláìdé ọlọ́run ìyanu ọlọ́run orí òkè májẹ̀mú àánú ọlọ́run gbogbo àwa tá a wà ń bí kò ní í rẹ̀yìn alẹ́ àgbádùn ara wa ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mo ti dénú ẹ láì fa àkókò ṣòfò ẹ ẹ bá ń gbéwèé ìwà invited guest àwọn ni àkókò kan bí mo ti ń bọ̀ lónìí nǹkan kan ṣẹlẹ̀ wọ́n tó mú ìwé wá ó yà mí lẹ́nu gan-an ọlọ́run sì tóbi lọ́ba nígbà tán sọ fún mi pé màá officiate pé màá tún sọ̀rọ̀ mo bá ní kí ni ṣe because ẹ eh, àtijẹ àti mú mo ń bá káàkiri látàárọ̀ a kó àga tẹ́ fi jókòó ká ṣiṣẹ́ ṣe aṣọ oníwọ̀n awọ báyìí ìmọ̀ tí ìgbàsọ̀ mi lè tẹ́ lọ ẹ bá ń wówó mo bá sáré ẹ eh, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o mo sáré o bàbá mi mo dúpẹ́ o ẹ eh, mo bá rówó mo bá lọ gbaṣọ mi lè tẹ́ lọ ṣùgbọ́n nǹkan kan yà mí lẹ́nu ẹ má ti hò nǹkan kan yà mí lẹ́nu télò lọ aṣọ ó dùn mí kò lọ aṣọ kò lọ aṣọ o nígbà máa dádélú bí wọ́n ní iná wà ọkàn mi ti balẹ̀ mo bá tún dé mi ò rí iná mo ní wọ́n lọ ó mọ alágbára lálẹ́ yìí ìwé wọṣọ tí ah! màmá mi ọmọdún ní ebè táwọn òjò mo recognize presence yín ní àárín wa mà ẹ pẹ́ fún wa lágbára ọlọ́run I recognize you and all the ministers of God àdúrà yín lórí wa kò ní já sásán sá ẹ bí mo ṣe ń sọ lọ mo mọ̀ pé fẹ́ mo ti lọ́ṣọ́ mi ni mo lọ sọ mo lọ sọ ẹ̀yin tá a fi wé ẹ mọ ẹ mọ múra sílẹ̀ màá máa pe Abímbọ́lá praise aka aláfin àjọbọ ẹ máa súnmọ́ mi níbí báyìí ẹ wá fi orin ẹ wá fi ìyìn ọlọ́run lógo Abímbọ́lá praise aláfin àjọbọ God bless you ma. Hallelujah. If you are happy to be in the presence of the Lord, rise up on your feet. Ìwọ tó o bá mọ̀ pé ó dàgbàjọ Ọlọ́run lọ, mo fẹ́ kó o dìde lórí ẹsẹ̀ rẹ. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká bẹ̀ sí máa juwọ́ wá sí ọba àwọn ọba ọlọ́run tí òkun rí tí ó sá ẹni tí jọ́dánì rí tó padà sẹ́yìn hallelujah hallelujah ọlọ́run bà mí Abel Táíwò Òjó bẹ̀rẹ̀ sí ní juwọ́ rẹ̀ sí bẹ̀rẹ̀ sí máa yìn máa sọ dídára rẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa yìn ẹni tí a bí ṣùgbọ́n tí a kò mọ bí a ṣe dá bẹ́ẹ̀ sì máa juwọ́ rẹ̀ sí ẹni tí a bí ṣùgbọ́n tí a kò dá mo fògo fún ọ ìwọ lọ́ba ṣẹ̀dá o mo fògo fún ọ. ẹ jọ̀ọ́ níwọ̀nba ìṣẹ́jú kékeré tán fún mi mi gbọ́dọ̀ má họnú àwọn tó yẹ kí n họ́nà. No mo gbé ọlọ́run ga nínú ayé àwọn bàbá àti màmá mi tó wà lórí pẹpẹ mo gbàdúrà wípé ẹ ti ń tàn ẹ ní tán lójijì please help me to celebrate the most wonderful choir in the whole universe please help me to celebrate them in fact they are just wow they are just wonderful hallelujah please let us celebrate ourselves ẹ jẹ́ káwa náà celebrate ara wa nítorí àwa náà ṣe pàtàkì níwájú ọba àwọn ọba hallelujah àwọn tọrùn fògo fún máa juwọ́ rẹ̀ sí ẹlẹ́mì ẹ̀dá ònàwó rẹ̀ látọ̀run jáyé orin lórí ìgbì òkun agbára rẹ̀ nìkan ló láyé já orúkọ rẹ̀ nìkan ni kò lè tán kò sẹ́ni tó lè bògo rẹ̀ pín láéláé ó yá sọ wípé èmi náà rèé olúwa èmi náà rèé olúwa ó yá sọ wípé èmi erùpẹ̀ lásán tó ṣe lẹ́nìyàn Abímbọ́lá erùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo arúgbó ọjọ́ mi ò tan ara mi lójú mo fọpẹ́ fún ọ èmi náà rèé Olúwa gbórin yẹn mo fẹ́ kọrin kan mo wá fẹ́ kó kọ́ tẹ̀lé mi orin yẹn tá a máa kọ wípé ọlọ́run yìí jẹ́ olódodo ọlọ́run yìí jẹ́ olódodo bá tẹnìyàn ṣe bí ènìyàn ọlọ́run yìí jẹ́ olódodo ó yá pariwo kò sọ̀rọ̀ ọlọ́run yìí jẹ́ olódodo ọlọ́run bá mi tẹ́wọ̀ jù ọlọ́run yìí jẹ́ olódodo gangan mo fẹ́ máa rọ́wọ́ rẹ bátẹ́nìyàn ṣe bí ènìyàn àlùlàfọ́mù onílù ọlọ́run ìjẹ́ olódodo bá mi Táíwò Òjó tẹ́ ẹ bá rán bí ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ àti ibi tí ẹ bá dé mọ́mí àti dádì ẹ máa juwọ́ yín sí ọba àwọn ọba tẹ́ ẹ bá rántí ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ àti ibi tí ẹ dé ọlọ́run tó dá ẹ sí àtọkọ àti tó bá rántí ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tí ó dé ó yá sọ wípé ọlọ́run ìjẹ́ olódodo ó yá sọ wípé you have done so much for me I cannot tell it all. Hey. Nah. love, love. sọ wípé èmi ni bàbá wàá fọwọ́ sọ̀yà ni tó bá dá i lójú èmi ni bàbá tó tó bàbá Jésù ni bàbá tó jù bàbá lọ ó yá pariwo kó sọ̀rọ̀ èmi ni bàbá ọlọ́run bá mi táwọ̀ òjò tó ọlọ́run mọ́ orí mọ́ aládé ọmọ tí wọ́n là ṣe ṣẹ̀dá ayé àti ṣẹ̀dá ọ̀run. fi dá lálẹ́ garara gógódà gógódà bá a bá parí ẹ̀kọ́ ní àfidà lálẹ́ garara o ẹ jọ̀ọ́ kó ní gángan yẹn kó kàn máa bá mi gbà sí báyìí gbà kàn máa gbà sí tá a bá parí ẹ̀kọ́ ní àfidà lálẹ́ garara o etí pátá bí kò yingin má juwọ́ rẹ sí ẹni tí òkú tí ó sá ẹni tí Jọ́dánì rí tó padà sẹ́yìn ẹni tó jókòó sórí òbírí ayé gbogbo ayé sì dàbí ẹlẹ́ngàn ẹni tó jókòó sórí òbírí ayé gbogbo ẹ̀dá sì dàbí tata ọ̀rọ̀ gọjígọ̀ ọ̀rọ̀ gọjímọ̀ àránibániṣe ajísọ̀nà òrùgànjọ́ akíkanjú ọkùnrin lójú ogun ni ó lọ ní iwájú iná lọ ní rẹ̀ bá mi tó ń bọ̀ lẹ́yìn iná bọ̀ ní ẹ̀yìn rẹ̀ ẹni tó gùngùngùngùn tá a lérò pin ẹ̀ ẹni tó fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tá a lérò pin ẹ̀ ẹni tó lọ lọ lọ lọ lọ lọ bí ọwọ́ aṣọ. ẹni tó lọ lọ lọ lọ bí ọwọ́ aṣọ. gángan o òtítì màtì gángan òtítì màtì kí ló dé omi mi máa mì orí yín pé òtítì máa tì omi mi máa mì ẹni tó ga gaga ẹni tó jìn jìn jìn ẹni tó pọ̀ pọ̀ pọ̀ ẹni tó fẹ̀ fẹ̀ fẹ̀ iwájú ayé ẹ̀yìn ayé òpin ayé gbàgede ayé ìkọ̀kọ̀ ayé ibojì ayé àárín ayé ìta ayé ọ̀run ayé òkè ìsàlẹ̀ àárín gbàgede ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ẹni tó rìn lórí òfurufú ẹni tí afẹ́fẹ́ àti ìjì gbọ́ tiẹ̀. àwọn akọrin sọ lẹ́ẹ̀kan wọ́n sọ wípé tá ò bá bí kí wá ní èrè wa ẹni tí a bí nítorí èmi àtẹ̀yìn ẹni tí a bí tó sọ wípé màá kú ṣùgbọ́n ní ọjọ́ kẹta màá dìde àwọn olùṣọ́tọ̀ lọ sẹ́nu ibojì Jésù bíbélì sọ fún mi pé gbogbo ara wọn sì dàbí òkú nítorí pé wọn ò lè dára gbé mọ́ omi ara wọn ò ṣiṣẹ́ mọ́ ẹ̀jẹ̀ ara wọn ò ṣiṣẹ́ mọ́ nítorí pé ó ti dàbí òkú ẹni tó dàgbàdàgbà tí ewé orí ò sọ dògbò bàbá mi tó dàgbàdàgbà tí ewo rí ó sọdọ̀ lẹ́ ọ̀rọ̀ gbẹnu afẹ́fẹ́ pitú yùnmùyùn alábẹ́ẹ̀lì àsásíò alábẹ́ẹ̀lì àsáwá ẹni tó sọ operation láì lójú àpá ẹni tó sọ operation láì lójú abẹ bàbá mi tó gbọ́mọ méjì sínú olóyún òjò tó ń pa aláboyún tí ò débi tọ́mọ ń gbé ẹni tó ṣèkan tó dàbí òru òun ló ṣèkan tó dàbí ọyẹ́ òun ló ṣèkan tó dàbí mọ̀nàmọ́ná òun ló ṣèkan tó dàbí ooru bí àsìkò ooru bá dé ooru amáyé bá mi tó jẹ pé tó bá dìde gbogbo ayé àmì tó bá wá jòkó ńkọ́ gbogbo ayé àtẹríba ọlọ́run bíléwù mi ò ṣọfà ìpè ninety seven ti kọ́ ọlọ́run mo sì orí mọ́ ládé ọmọ tí wọ́n là ṣe ọlọ́run adétúnjì adé òní gbàgbé ìpè nineteen ninety two ọlọ́run bàmí abel táíwò ìwọ náà ni ọba ẹni tó mú bá mi táíwò òjò ó mú wọn jáde látinú ẹrọ̀fọ̀ ó wá mú kán jókòó pẹ̀lá àwọn ọmọ aládé àìtúùdì àìlètúrò mọ̀nàmọ́ná tó sojú ọ̀run yèrí mọ̀nàmọ́ná tó sojú ọ̀run mọ̀ró àrírú àlá tó o bá láṣẹ ò lè rọ ẹni tí mo sì rí lórí òkè pátímọ́sì ẹni tó jòkó lórí òkúta tó dàbí sáàdì òun ló jòkó lórí òkúta tó dàbí smagudu ẹni tí ayé àti ọ̀run gbọ́ tiẹ̀ aláṣẹ wà wá wọ́wọ́ ọlọ́run babalọ́lá o ìpè náítì tààtì ẹni tí a bí láti inú Màríà ń díá wá Màríà sọ wípé báwo ló ṣeé ṣe ká gbára mi gbé olùgbàlà jáde ẹni tí ò mọ ìsun orí ẹni tí ọkùnrin ò dàpọ̀ pẹ̀lú ẹ̀ tá a sì tara rẹ̀ gbé adání wáyéwáyé nítorí èmi àti rẹ ẹni tí a mọ bó ṣe jẹ́ ẹni tó wáyé pẹ̀lú ìyanu ó dáyé pẹ̀lú ìyanu ó ráyé kọjá pẹ̀lú ìyanu ó wá ìyanu Emmanuel ọmọládé àlàáfíà kìnìún Júdà mọ̀nàmọ́ná tí gbogbo ayé ń tàn sí ẹni tó rìn lórí ayé ayé ò fara ó tún wá wọnú ọ̀run ọ̀run ò fara ó wá rìn lórí òkun òkun ò nínú omi òsùn dídákẹ́ jẹ́jẹ́ nínú omi ọ̀sà nínú omi òkun rírun lálálá rírun lálálá rírun lálálá nínú omi òkun. ẹni tí ò sédè tí ò gbọ́ bó bá jẹ́ haúsá wàá bá níbẹ̀ tó bá jẹ́ ibo wàá bá níbẹ̀ tó bá jẹ́ ègèdè wàá bá níbẹ̀ ẹni tó mọ gbogbo èdè. ẹni tó mọ gbogbo èdè. Sister Bridget bírun orí rẹ ṣe tó ṣe ọmọ tó jẹ́ Bridget Adénúbi bírun orí rẹ ṣe jẹ́ tó ọmọ tó jẹ́ bá mi tó wò sunsun ó kàrún orí mi lẹ́yọ kọ̀ọ̀kan ó tó jẹ́ kò sì dín kan onírun funfun lálálá fún báláwo ẹ̀wù ọrùn rẹ̀ funfun báláú fìlà orí rẹ̀ funfun báláú bàtà ẹsẹ̀ rẹ̀ funfun báláú àgọ́ ọrùn rẹ̀ funfun báláú ìlẹ̀kẹ̀ tó wọ̀ sọ́rùn ìrùkẹ̀rẹ̀ rẹ̀ ògo rẹ̀ ẹni tó fògo pakájà sọ́run rẹ̀ ó ń bẹ lamẹ́ríkà ó ń bẹ ní London ó ń bẹ ní France ó ń bẹ ní Róòmù kò sí ibi tí ò sí ẹni tó farapamọ́ sínú òkun ó tún wò ó farapamọ́ sínú ọ̀sà ó tún farapamọ́ sínú ayé Táíwò Òjó ó wá ń dà bẹbẹ ṣe ó ń dà bẹbẹ ṣe kárí ayé ìmọ́lẹ̀ kan ṣoṣo ògo kan ṣoṣo tó láyé àti ọ̀run já ògo kan ṣoṣo tó láyé àti ọ̀run já ọlọ́run Mósè orí máa ń ládé ọmọ tán la ara tó dùbúlẹ̀ tó pẹni tó wà lóró rán níṣẹ́ bó o ṣe fẹ́ tó ayé kò lè gbà yín Bridget bó o ṣe pọ̀ tó ayé kò lè gbà ọ́ bó o ṣe jìn tó ayé kò lè gbà ọ́ bó ṣe pọ̀ tó ayé kò lè gbà ọ́ níbo ló lè gbà ọ́ Jésù arúgbó ọjọ́. fèlè parí ẹ̀ ẹ̀yìn fún ṣẹ̀yànú rẹ̀ tí ó ti fi hàn ayérayé ó wá pẹ́. iṣẹ́ ẹ ló máa yìn iṣẹ́ ẹ ló máa yìn. ọmọ ìgbàlà ṣe hallelujah. Abimbola praise God we bless you. ní báyìí máa pe ẹni tó kàn kí n tó pè wọ́n mo fẹ́ sáré ṣe àfihàn wọn guest artist wa tó wà ń bí lálẹ́ yìí ẹ má bínú torí àkókò ni ò kí n ṣàfihàn yín ẹ jọ̀ọ́ tí má ti ń pè yín ẹ jẹ́ ká máa pe ẹ jẹ́ ká máa ṣe hallelujah Abímbọ́lá praise àwọn náà ṣẹ̀ṣẹ̀ kọrin tán nísìnyí ẹ jẹ́ kí holy spirit kí wọ́n dìde kí wọ́n kí hallelujah sí ọlọ́run evangelist adéwuyì ẹ jẹ́ ká kí hallelujah sí ọlọ́run evangelist adétúnjì sunday tí wọ́n bá wà níbí aka ọmọ ọba jésù god bless you bàbá wa nínú olúwa tí gbogbo wa mọ̀ wọ́n ń ṣe àìmọ̀ fólókó wa ń bí fún àwọn ọmọ ọlọ́run àwọn ń ṣe olúwa ló ní Bísí ẹ jẹ́ ṣe hallelujah. bí olúwa lónìí bí ti ṣe ń ṣe hallelujah ẹ sí God's inspiration ẹ jẹ́ kí kí hallelujah. láì fàkókò wa ṣòfò màá máa pè kí holy spirit band kan jáde kan wá yin ọlọ́run holy spirit band ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn holy spirit band god bless you. hallelujah ẹ já dìde lórí ẹsẹ̀ wa ọmọ ìgbàlàkè hallelujah ṣé bó ṣe lè hallelujah ẹ̀mọ náà nìyẹn láti january títí di àsìkò yìí ọwọ́ rẹ ló fi ń ké sí ọba àwọn ọba kí hallelujah hallelujah hallelujah. mo kí ọlọ́run orí òkè yìí mo fi gbogbo ògo àti ọlá mo dá padà sọ́dọ̀ ọba àwọn ọba ọlọ́run tí kò kú ọlọ́run tí kò sá ọlọ́run tí kò yí kò padà àìkú àṣà ìdígbàjẹ ọba gbogbo ayé mo kí àwọn bàbá bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀pá aládé kò ní ṣe mọ́ yín lọ́wọ́ lórúkọ jésù mo kí ẹ̀yin akọrin mo kí gbogbo òjò ọlọ́run alààyè ṣàlàáfíà ni mo bá gbogbo lé àkú ọdún àkú yèdú èmi ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé máa ju ọwọ́ ẹ̀ sí ọba àwọn ọba máa ju ọwọ́ ẹ̀ sí ọba àwọn ọba ọlọ́run tó pa èmi àti ìwọ ọmọ láti january títí di àsìkò yìí ọlọ́run tí ò jẹ́ kọ́ ọmọ rẹ̀ ó yọ sọnù ọkọ rẹ̀ ò kú ìwọ gángan ò sí nípò ìbànújẹ́ lọ́jọ́ ti tèmi ẹ̀yà ara rẹ̀ kankan ò sọnù ibi tó wù ọ́ kó wà lálẹ́ ibẹ̀ ló wà ó yẹ kó o lè gbé ọlọ́run yẹn ga ọba àwọn ọba arúgbó láéláé ọlọ́run ìpè bàbá mi Táíwò Òjò ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ ọlọ́run tí kò rebi kankan máa ju ọwọ́ ẹ̀ sí ọba àwọn ọba ó ní láìlá ìwọ ni olúwa láìlá. láyé láìláì ìwọ ni olúwa ìwọ lolúwa láìláì ìwọ ni olúwa ọlọ́run ayérayé. bàbá mi kìnìún ẹ̀yà Júdà ọlọ́. lè ṣe. mo gbé ọlọ́run orí òkè yìí ga arúgbó láíláí. ọlọ́run bàbá mi nínú olúwa ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn. wíníwíní lójú orogún èjì lójú ìyá ẹ̀. ọbẹ̀ kìsì bẹ́ẹ̀ kẹsẹ̀ ọbẹ̀ sílẹ̀ alákìsà ó ta alákìsà dónígbàsọ. ọ̀kan bá bí èjì ló wọlé tọ́ mi àfijú ọmọ ni àfijú ọmọ ni àfijú ọmọ ni wíníwíní lójú orogún èjì wàrà lójú ìyá rẹ̀ bá mi Táíwò Òjó ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn. àwọn tí wọ́n tẹ̀dọ̀ lórí òkè yìí o àwọn tí wọ́n ò rebi kankan ó ní láìláì ìwọ ni olúwa láìláì. ànàkú tí minú gbó kìjikìji ẹ̀bà tí ránni lájò tí wọlé dèní iná inú àpáta tí ò ṣe bómi pa ọlọ́run nineteen thirty ìwọ náà lọ́ba ọlọ́run nineteen forty seven ọjọ́ tí ọ̀sán dòru ọlọ́run ọ̀ṣọ́fà ọlọ́run Mósè orí mọ̀ládé ọmọ tún ọ̀la ẹni tó fi ṣẹ́ orin lè mi lọ́wọ́ àjànàkú tí mi nú gbó kìjikìji àpátápárá ọba tí ń gbénú ọ̀run ṣiṣẹ́ ńlá òun náà ní ẹkùn ọkọ òkè ó gbọ́mọ méjì sínú aláboyún aláboyún jẹ gbígbóná oúnjẹ tútù méjèèjì wọn ó para wọn lára ó ní àìlè yí padà. ògo yẹ. lè yí padà rẹ. Ògo yá o bàbá, ó ní ẹwà ká lọ́jú bá rẹ̀. Ká lọ́jú bọ̀ ọba mẹ́, ọba tó lè para tó lè pa ẹ̀mí. Iná lágorí ilé fẹ́jú tótó ẹkùn ọkọ̀ òkè. Okay. ọba tí ń gbénú ọ̀run ṣiṣẹ́ ńlá òun náà ni o ọlọ́run Mósè orí màládé ọlọ́run ìtẹ̀dó májẹ̀mú àánú ọlọ́run ìtẹ̀dó àánú ọlọ́run ìtẹ̀dó àánú aláàfin ọ̀run ó ní lọ júbà rẹ̀. tó wà níbí lẹ́nìí ó ní gbogbo ayé gbé Jésù ga áńgẹ́lì ẹ yìí mo kí ọ kí ọ. Holy Mary abọ́ abiyamọ bọ̀jà gbọ̀rọ̀ gbọ̀rọ̀ abiyamọ ní yèyé mi abiyamọ orí òkè yìí o Holy Mary abiyamọ. ọ̀pá tó fi pọnmọ ìgbà wọn ni ẹ má lè tu jìrà lẹ́ẹ̀ka. abiyamọ tí kì pọnmọ jábọ́ mo kí ọ kí ọ ìbà ni mo ṣe lọ́dọ̀ rẹ̀ wọ ọba ńlá àìlè yí padà. Ògo yá nítorí àìlè yí padà rẹ̀. Ògo yá o. Mo ti ní gbogbo ló jẹ́ fún mi oníkálá rẹwà tí ọkọ mi fẹ́ òun nítaná ìpàdé ìrẹwà òwúrọ̀ oníkálá rẹwà tí ọkọ mi fẹ́. me fine. Oh, look so good right Oh, bow, oh, bow. túnú mi lọ dá nínú gbogbo. wa la máa jọ kọrin kò jẹ́ kí n kọ́ délẹ̀. ó ní bí mo bá ń mi nínú ìjọ o tó ní ògo kankan kó o jó ṣiṣẹ́ kan nínú ìjọ o tó ní ògo kankan gbogbo ọjọ́ ìsìn pátápátá ló ń lọ tó ní ògo kankan sọ pé bí mo bá sìn ọ́ o. choir holy spirit band ẹ pàtẹ́wọ́ fún wọn ṣe rí announcement tẹ́ ẹ sanwó fún màá ṣe nìsín mi ìfẹ́ jẹ́ ká máa lọ gbohùngbohùn yìí mọ́ra wa lọ́wọ́ níbi ilé ọlọ́run lélẹ́yìí àkókò tí n bá ti fún wa ẹ torí àwọn tí wọ́n fẹ́ tún gbé ọlọ́run ga tiwa báyìí pọ̀ ń Eh, bíbí o ṣẹ̀ṣẹ̀ pè mí wọ́n ń bọ̀ lọ́nà báyìí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn bíbí o is on his way evangelist Yemi Davis àwọn náà wà lọ́nà evangelist Yemi Davis eh, ọmọ bíbí inú bàbá mi inú olúwa bàbá mi Abel Taiwo Òjó àwọn náà lọ́wọ́ ń bọ̀ wọ́n wà lọ́nà ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọ̀nà wà lọ́nà wọn á dé bá wa láyọ̀ ká ṣe kánmọ́kánmọ́ mo fẹ́ pé ẹ̀gbọ́n mi tó kàn ẹ má bínú mi ò mi ò ṣàfihàn wọn lẹ́ẹ̀kan ẹ má bínú màá pè wọ́n báyìí ẹ jẹ́ kí àdúrà music band wọ́n máa jáde wá wọ́n máa jáde bọ̀ ń bí àdúrà àdúrà. àdúrà ẹ jẹ́ kó máa jáde bọ̀ ẹ jọ ẹ jẹ́ ká fi àtẹ́wọ́ yẹ wọn sí i ẹ jẹ́ àfàtẹ́wọ́ yẹ wọn sí i yóò dáa fún wa àdúrà tiwa náà gbà àdúrà rèé àdúrà rèé God bless you sir. hallelujah àwa tí a mọ rírì oore bàbá yẹn hallelujah ó ní bá a ṣe máa ń ṣe nínú ìjọ májẹ̀mú àánú látẹ̀yìn hallelujah ṣé lórí ìjókòó láti máa ké ni ọlọ́run bá mi pàtó everybody shout pàtó wàá kàn kọ́kọ́ bá mi ju ọwọ́ méjèèjì sókè ìwọ tí ò tí ì rẹ̀ wàá kàn pariwo wípé lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀ olúwa lẹ́yìn rẹ̀ ọlọ́run ìwọ ló kù ó yá kí ló wí lẹ́yìn rẹ̀ ọlọ́run táyé lórí òjò lẹ́yìn rẹ̀ olúwa o lẹ́yìn rẹ̀ ọlọ́run ìwọ ló kù. kàwójú ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ wàá kàn pariwo wípé ká tó bá ní rìnrìn àjò ó yẹ ká mẹ́ni tí a bá lọ bàbá mi o apani wà nílé aṣọ ni wà lájò kí ló wí kàwé ní báyọ̀ ààyè ṣòro ọlọ́run táyé lórí òjò ọlọ́run má jẹ̀mú àánú ó ní bámi sọ́ọ̀nì mi àdàbọ̀ ni mọ́ olùwà pariwo sóòkè àdàbà ọlọ́run bá mi ṣọ́ ẹ̀mí mi torí wípé ọ̀nà tọ́lọ́run bá ṣòro láti ṣe ìṣòro bàbá o ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa mari ìdí ni kọ̀wọ́jú ẹnìkan lọ́pọ̀ ọ̀tún lọ́pọ̀ òsì bí pé ṣé wàá yin ọlọ́run ẹni yẹn ò dá lóhùn àbí ó yẹ jẹ́ ṣe báyìí ẹja ká jùmọ̀ fọpẹ́ fọlọ́run orin ìyìn àtọpẹ́ ló yẹ wá ìyanu ni fẹ́ràn sí gbogbo wa ẹ̀kọ́ ni aleluya hallelujah, aleluya pariwo sókè. ọlọ́run ó báyìí táíwò òjò. ṣé bó ṣe máa jíjó yẹn òjò báyẹn lọ. wàá kàn náwó méjèèjì sókè ó bàbá má jẹ́ kí lọ ló fo kí ló wí olúwa mo fọ́ rí ọ tẹ́tí ṣàròyé mi èmi tún pé orúkọ rẹ má jẹ́ kí lọ ló fo. ọjọ́ ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ. ṣé gbogbo ṣe máa jó òtí ẹ̀jú báyẹn lọ ìwọ tó mọ ní àlàyé hallelujah. bàbá àgbà arúgbó ọjọ́ o. tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ kò rí sókè àánú ọ̀nà olúwa ògbó wọlé. ẹni tó fẹ́ jọ̀rẹ́ ayé padà ó bọ́ láti wá ó yẹ pariwo òsánà ó sọ̀rọ̀ àwọn tó wà lẹ́yìn yẹn ò sọ̀rọ̀ pàápàá àwọn táwọn yìí òun oṣù pààrọ̀ ẹ̀wọ́n lọ́sọ̀ọ́ba tàbí yóò sùn fún ọ. rí bẹ́ẹ̀ ó yá lẹ́bà lẹ́bà lẹ́bà lẹ́bà lẹ́bà odòjọ́ dání. Ooo àwọn áńgẹ́lì Olúwa kí ni wọ́n ṣe? Ṣé wọ́n kọ́kọ́ lọ yéjì ọ̀la Láyé lẹ́bà lẹ́bà lẹ́bà lẹ́bà. Àwọn kò tí ì sọ̀rọ̀ ìwé Olúwa ooo. Wàá jẹ́ yìí pariwo lẹ́yìn bàbá ń fàyè mi dábìrà. ó dàbá àti ìjì tán lápá ọ̀tún bí pariwo sókè bàbá ń fàyè mi dábìrà. máa ń ṣe nìyẹn ọlọ́run táyọ̀ òjò bó ṣe máa ń ṣe nìyẹn ẹni tí ṣe yí àdúgbò bó ṣe máa ń ṣe nìyẹn bó ṣe máa ń ṣe nìyẹn hallelujah sórí orí eléyìí wàá kàn wá àyè fúnra ẹ̀wọ́ náà kan sọ pé ọlọ́run fààyè gbà mí ó yá pariwo sọ fẹ́nìkan wípé ó yá mami ire mi ti dé bó ti mọ̀ bẹ́ẹ̀. ayọ̀ mi ti dé mo ti mọ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ka mi ti dé mo ti mọ̀ bọ̀ ẹ̀rọ ọmọ mi gbólólólò ọmọ mi lólólò ẹ̀jẹ̀ ló bá sùgbẹ́rẹ̀ ayọ̀ mi wá o ó sùgbẹ́rẹ̀ ayọ̀ ṣó wá sùdé ilé mi ti dé ó kílẹ̀mù ẹ̀ mo ti mọ̀ bẹ́ẹ̀ o. Yo, I'm a baby, oh, oh, oh ayọ̀ ìwà òwò ayọ̀ bóyá tó bá rí bẹ́ẹ̀ ṣáàtì mú ẹ gbàgbé. ṣé o mọ̀ pé níbi dádì ìṣe máa ń ṣe fún wa ìwọ tó o mọ̀ pariwo pàtó. ṣáàtì mú ẹ gbàgbé. hallelujah ó dà náà kàlákàlákàlákàlákàlá. kàlákàlá bọ̀bọ̀ ọlọ́run mi sọ̀rọ̀ o. torí pé mo tún máa yọ orí dé. wíwọ ní márọjọ́ ń tó mi. bàbá ọlọ́mọ ọmọ mi. ẹ mọ̀ mọ̀ sọ́nù lòkùtọ̀rọ̀ sórí ìjọba àkókò ó yá ọba mi gbólúwàgá o àràmà lórúkọ rẹ torí pé ọba tí mo ké pè kí ló wá ṣe fún ẹ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sì yọ mí kúrò ogun ọlọ́run yí èyí mi ibùgbé olóòtọ́ ẹni tó bá gbọ́kànlé. wò lẹ́ẹ̀kan torí pé lánàá wọ́n ò tọpẹ́ ó tọpẹ́ ẹgẹ́ lóluwọ́. àdúrà nu àdúrà gbogbo wa ti gbà ẹ má jà tanra wa àfẹnitọ́ bá ń tàn ẹ ń bá ní ọmọ yọ kò yẹ ká ṣépè ni o torí ń tójú wárí lọ́dún yìí ọdún yìí náà increase epo ọdún yìí ni Tinubu wọlé one of the best presidents kọ́lọ́n bá wa kó bá wa dá wọn sí ẹ̀ẹ̀kan pẹ́ fún wa a enjoy ìjọba yìí ọdún yìí lóríṣiríṣi nǹkan tó dáa tó dáa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó ṣojú ẹ̀mí gbogbo wa tẹ́ ń bá ní ọmọ jò tó ní ọmọ yíyọ̀ lónìí mọ̀ ṣe pé fún ṣùgbọ́n mọ̀ bá sọ̀rọ̀ mọ́ torí à ń wọnú twenty twenty four lọ àti àlàáfíà gbogbo wa la máa kóre tó wà ní ọdún yẹn next on my list I'm calling on evangelist Adetunji Sunday aka ọmọọba Jésù ẹ máa bọ̀ ẹ bá mi fi àtẹ́wọ́ yẹ wọn sí bí mo ṣe ń pe ọmọ ọba jésù ẹ jẹ́ kí evangelist adéwùyí máa múra sílẹ̀ àwọn ni màá pè lẹ́yìn ọmọ ọba jésù god bless you sir. praise the lord oh my goodness praise the lord ṣe rí mo fẹ́ àwọn tó mọ jésù láàrin yẹn kó sáré dìde ju àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ bíbá yìí lọ wàá pariwo jésù mi o oh my goodness i can hear it from you ṣe jẹ́ jésù mi là ọlọ́run táwọn òjò gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ni jésù yẹn ó yá gbọ́ra gbọ́ra gbọ́ra shaking your body sọ pé jésù mi o bí ọwọ́ méjèèjì sókè wàá pariwo kọ́ni yé olúwa. jẹ́ kọ́wọ́ wa ó kanra o. mo fẹ́ kí àwọn ènìyàn kó sọ yẹn dáadáa yé olúwa o jẹ́ kọ́wọ́ wa ó o. Jesus. Oh, baby. tó o ti dìde tẹ́lẹ̀ ò ní jábọ̀ náà ìwọ tí o ti dìde wàá dìde báyìí bí ọwọ́ méjèèjì sókè yé olúwa jẹ́ káwọ́ wa ó kàn yé yé olúwa olúwa ó jẹ́ káwọ́ wa ó kàn jẹ́ káwọ́ wa ó kàn ra wọ̀ jẹ́ kọ́wọ́ wa ó kan kó gbé mi dìde. tí olú túnú ọrùn fún olè àti agbára rẹ̀ àtọ̀. ṣé bó ṣe ń kọ́ náà nìyẹn ju owó tó bá ń kọ́ lóòótọ́ àkọ́. jẹ́ kí gbogbo alàyè pariwo pé aleluya ògo ni fún bàbá fún bàbá o àfijọ́ yìí ìyàn ọlọ́run wa o alàyè ni ó yọ ọ́ ti ọ́ aleluya ògo. Amen. Amen. I want you to tell your neighbor, say neighbor. neighbor. Uh, uh, I want you to speak louder. Sọ pé neighbor mi o. Sọ pé ṣo máa yin Jésù ṣá. Ṣo máa yin Ọlọ́run bá mi ò jọ. Ó yá wá ṣe báyìí. Sọ pé mo gbọ́nra jì kí ikú sá. Mo gbọ́nra jì kí ikú sá lọ. Mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. I want you to sing it very well. Sing it now. Mo gbọ́ra jìgì ikú sá. Mo gbọ́ra jìgì ikú sá. Ó yá ikú sá lọ lọ́tọ̀ mi o. Ikú sá lọ lọ́tọ̀ mi o. Mo gbọ́ra jìgì ikú sá lọ. Ó yá ẹ̀rọ rí ariwo lówó òkè Jìhóbá rẹ̀ yẹ. will dance. I want you to dance for Jesus. Say Jesus. Say Jesus. Oh, Jehovah Re. Jehovah Re. Oh, Jehovah Re. Àwọn amúláti lẹ̀ báyìí. Wàá bẹ̀rẹ̀ dáadáa sọ fún ọba. Oh, you are lifted up o oh, above all that. Oya oh, you are lifted up o. Oh yeah, you are lifted up. Oh. I want you to sing this like a ladder. Oh yeah, you are lifted up. Come over the God. Oh, everybody. you yeah, onídìrí omi. dúró mi kò ní dúró mi kò ní dúró mi ṣé òun ló ní dúró ni jùlọ́jọ́ jùlọ́jọ́ aláàánú mi kò ní dúró mi agbẹjọ́rò mi kò ní dúró mi ó ní dúró mi ẹ̀ṣọ́. ó yá ó ni wọ́n ti ṣe ènìyàn lòdì lónìí wá ti sá lọ bó ṣe ènìyàn lòdì lónìí wá ti wá sí onídùúró mi ẹ̀ṣẹ̀ bóyá onídùúró mi ẹ̀ṣẹ̀ bóyá agbẹjọ́rò mi o ọlọ́run tẹ́wọ̀ bàbá mi ò dùn torí pé bó ṣe ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ bó ṣe ènìyàn ló dúró ni bó ṣe ènìyàn ló dúró ni òní dúró mi. amen bí ọwọ́ ẹ méjèèjì sókè à ń lọ ní ẹ pariwo pé ibi tẹ́ ẹ sì ní dé. ọlọ́run o mímọ̀ pé mo lè débẹ̀ o mo yí ológo mo yí olúwa o mo yí ológo láti January mo yí ológo ibi tẹ́ ẹ sì ní dé ké mọ̀ pé mo lè débẹ̀ o ká tó máa lọ ìyọlẹ̀. gbogbo ọmọ babalọlá tó wà bí ẹ pariwo jésù mi o. àjọ fòsókè kọrin yìí ó yá sọ wípé ha oge náà kárí omi ọlọ́run babalọlá iná gbọ́dọ̀ kú o túnra ó ti gbénú gbóná gbóná ká ọlọ́run bàbá iná gbọ́dọ̀. eléyìí la fi máa máa lọ sẹ́ni wàá kọ̀ sọ bí ológo dáadáa wàá pariwo bí ológo pariwo pé ògo táyé rí lára mi tí wọ́n fi ń pè mí lólógo ọmọ má jẹ́ oṣù lọ lára mi kí wọ́n má bàa pè mí lólófò. ó yẹ sọ̀rọ̀ ògbó táyé. ọmọ ológo sálẹ́lúyà. ìwọ tó bá mọ̀ pé ológo ó yá sálẹ́lúyà ẹ ṣàlélúyà mi ò mórí kan ẹ pàtẹ́wọ́ fún Jésù. Evangelist Adéwùyí ẹ máa súnmọ́ mi níbí báyìí Evangelist Adétúnjí Sunday ọmọọba Jésù God will bless you Evangelist Adéwùyí ten minutes ma. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún ọba àwọn ọba gbogbo ìdílé jésè kìnìún ẹ̀yà júdà ọba tó ń rọba lóye ọba tó ń fọba jẹ àríró àlá alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn èmi ni tó ń jẹ́ èmi ni ọlọ́run bàbá mi ébẹ̀lì táíwò òjò mo ṣe bàrẹ́ o mo kí àwọn bàbá mi nínú olúwa god bless you all mo kí gbogbo ẹ̀yin akọrin hey ojú yín sweet ẹ̀ní bàjẹ́ ẹ̀ní tán ẹ jẹ́ kí gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí máa ju ọwọ́ sí ọba àwọn ọba àní sí ẹni tí a fi ẹ̀mí mímọ́ lóyún sí ọ ẹni tí a bí nínú Maria wúndíá sí ọ ẹni tó jìyà lọ́wọ́ Pọ́ọ̀lù Pílátù sí ọ olùtùnú ọ̀run. torí àkókò aráyé lọ́rùn lẹ́ẹ̀kan ṣoṣo atóbi tó atóba tó olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà alágbádá iná aríranjùran lọ ọba àwọn ọba ológo dídó ọ̀pẹ̀tẹ̀rẹ̀ tó kalẹ̀ tó kọ̀run. ẹ sọ pé ní gbogbo ọ̀nà ẹ ṣe àwọn tá a mí tá ti fẹ́ dé ìṣẹ́jú díẹ̀ ní fún mi àwọn yóò ti ń kọrin látàárọ̀ máa kàn wọnú ẹ̀ lọ díẹ̀ ó dá olúwa lèmi ó fìyìn fún mo dúpẹ́ mo yege ẹ sọ pé mo kúlú mo kẹ́ máa tó fọlọ́run mi. bá ní ẹgbẹ̀rún ahọ́n kò tó láti yin ìlú wa lóko pariwo wípé mọ̀kóló mọ̀kẹ́ máa jó fọlọ́run gbé. kérésìmesì ọdún olówó àbí ò tí ì dé bẹ́yìn láyọ̀ ni ìyá mi kérésìmesì ọdún ọlọ́mọ èdùmàrè jẹ́. bàbá Jésù jí ẹ̀mí wá. ó yá kọjú sẹ́nìkan. ayé mọ́ mi. màmá yẹn ò tiẹ̀ lè jọ́ ó ṣe àpáta tí mo dúró lé kò lè jẹ́ káyé mọ́ mi. ẹ̀yin tẹ́ ẹ bá wà ní májàmú àánú tẹ́ mọ̀ pé àpáta yẹn lẹ dúró lé. pariwo wípé ìgbàgbọ́ mi dúró lé. ẹ̀yin yìí ọ̀rá gbogbo yìí sẹ́nu wọ́n sókè ẹ sọ wípé olúwa ti ṣe o ò wá dúpẹ́. Ah, olúwa ti ṣe o ò wá sọpẹ́. adéwì ọlọ́run máa ó máa gbá yín sí fún wa mọ̀ ẹ máa pẹ́ fún wa mọ̀ God bless you instrumentalist thank you ẹ jẹ́ kí evangelist olúwa lónìí bísí ẹ máa bá mi fi àtẹ́wọ́ gbé wọn bọ̀ wọ́n máa bọ̀ báyìí kí wọ́n wá gba gbohùngbohùn yín lọ́wọ́ mi. evangelist olúwalóni bísí ẹ máa bọ̀ wọ́n sọ yí pé màámi mi ń pè mí pé wọ́n ti wọ around ẹ má bínú mà ẹ má bínú mà ẹ má bínú mà. Mommy Yemi Davis, you are welcome, ma. You are welcome, ma. God bless you, ma. Evangelist Oluwaloni Bisi. Somebody shout hallelujah. Hallelujah àwa tí a bá sùn wá fò sókè lẹ́ẹ̀mejì kó kí hallelujah. mo fún ẹ láàyè mo fún ẹ ní àyè àti àǹfààní mo fún ẹ ní àyè àti àǹfààní fún ìṣẹ́jú mẹ́ta péré fò sókè kó kí hallelujah hallelujah hallelujah hallelujah. ẹnìkan ò tí ì fò sókè láti January February March April May June July August September October November November this is December ó yá fò sókè kókè hallelujah. bóyá nebo ẹ ò tí ì dé bóyá nebo ẹ sì ń sùn bá mi di ọwọ́ ẹ̀ mú má nà nébọ̀ ẹ̀ ò kàn di ọwọ́ ẹ̀ mú ṣé o ti di ọwọ́ ẹ̀ mú gbé lọ́wọ́ sókè díẹ̀ so ọwọ́ yẹn gbé ọwọ́ yẹn ṣe é gbé ìyẹn ní pé nébọ̀ ẹ̀ wà láyé ó wà láyé gbé ọwọ́ ẹ̀ sókè ọwọ́ ẹ̀ lè gbé sókè kò sí ń gbóbì kò sí ń gbóbì egungun ọwọ́ yẹn ò tí ì kàn ọlọ́run dẹ̀ sọ nébọ̀ ẹ̀ láti January owó epo wọn oṣù ń jẹun ojú òtì ẹ ò tọrọ jẹ ṣé o lè yí jésù ọba ògo bí ọwọ́ oníbọ̀ yẹn sókè ó yẹ kí hallelujah. bá mi sọ fún ẹni méje péré ẹni méje péré ni kó lọ sọ fún make sure pé ó kúrò lójú kan tó wáyé torí pé ayé a máa tẹ̀síwájú. Si lẹ́yìn ni lọ sọ fún ẹni méje péré sọ fún wọn pé ọlọ́run tèmi wá dára ju tiẹ̀ lọ kọ́kọ́rọ́ ẹni méje ni kò sọ fún kọ́kọ́rọ́ sọ fún ẹni mẹ́ta sí ad kó jẹ́ mẹ́wàá ọlọ́run tèmi dára ju tiẹ̀ lọ ó yá bá mi sọ fún ẹni méjì sọ pé bó o bá ṣe lè yin ọlọ́run tó ló máa jẹ́ kí n mọ̀ wípé ọlọ́run mi dára are you ready to praise God I want to honour and celebrate the prophet of our time the man that God has raised for this generation you know what I'm talking about your father or my father prophet Abel Taiwo Ojo. back. Go. Celebrate him. Celebrate him. Are we ready to praise God? Are we ready to praise God now? Yes, sir. So ti ready láti yìn. Bá mi wo neighbor sọ pé neighbor. So ti ready láti so Ṣé o ready láti Yes, sir ṣé o ti rẹ́dì láti yìn ṣé o ti rẹ́dì ṣé o ti rẹ́dì ṣé o ti rẹ́dì tó bá ti rẹ́dì ó yá bá mi jó tó bá ti rẹ́dì ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀. ó yá di nébọ̀ yẹn lọ́wọ́ mú wá sáré fà á jáde wá wá sọ fún pé ẹ bá wá ní olúwa aleluya ẹni ìbámu rédíò ìsìnkú bá rí pé ká ẹ bá wá ní olúwa aleluya ẹni ìbámu rédíò ìsìnkú ẹni ìbámu rẹ sọ̀rọ̀ ẹni ìbámu rẹ kó bá wá gbé ká ẹni ìbámu rẹ kó bá wá gbé ká ẹ bá wá ní olúwa aleluya ẹni bá mo rẹ̀ fà lọ́wọ́ ẹni bá mo rẹ̀ sọ̀rọ̀ ẹni bá mo rẹ̀ kó bá wa gbé ga sọ̀rọ̀ náà. ẹni bá mo rẹ̀ kó bá wa gbé ẹ bá wa yìí Olúwa hallelujah ẹni bá mo rẹ̀ onímọ̀ ẹ sọ pé ọkàn mi yọ nínú Olúwa lórí ẹ̀jẹ̀ yìí fún mi ohùn rẹ̀ dùn púpọ̀ láti ìbẹ̀rẹ̀ á láti rojú. èmi yọ nínú olúwa èmi yọ nínú olúwa náà nígbà gbogbo ló fi ayọ̀ nítorí èmi yọ ó yà lọ́wọ́ ẹ̀ sókè èmi yọ ṣógo ó yẹ sókè nígbà gbogbo gbàgbọ́ gbọ́ ló fi ayọ̀ kú. Are you ready now? ó yá sọ pé la. ńláńlá òkè wẹ́wẹ́ ìjì kò lè dúró níwọ̀n kò sókè ọlọ́run ẹ ti tóbi tó ẹ tóbi ẹ tóbi ẹ tó. sọ pé òkè ńlá. sókè ìjì líle kò lè dúró. ẹ̀tù tóbi tó ẹ̀ tóbi o eléyìí wàá ju ọwọ́ ẹ̀ sókè eléyìí wàá gbẹ́sẹ̀ bíi mẹ́rin síwájú wàá sọ pé mélòó mo lè kà nínú òkè rẹ bàbá mi ẹ̀yin ni olú ọlọ́run táwọn òjò. sọ mélòó mo lè kà nínú òkè rẹ bàbá mi ẹ̀yin ni olú ọlọ́run táwọn òjò. kan nínú olóòrá bàbá mi ẹ̀yin ni olùwà ọlọ́run táíwò òjò. ṣé ti rẹ́dì wàá make sure pé o gbẹ́sẹ̀ bíi seven síwájú wàá máa gbẹ́sẹ̀ yẹn síwájú o are you ready? wọ́n ní mo ń tẹ̀síwájú lọ lọ́nà ogo kẹsì ojoojúmọ́ ìgbàdúrà bí mo ti lọ olùwàjọ òní so olùwàjọ mi sókè. bá mi wo nébọ̀ ẹ̀ bá mi wo nébọ̀ ẹ̀ wọ́s bá mi wo nébọ̀ ẹ̀ sọ pé nébọ̀ give me space give me space wàá ṣe nǹkan kan ní ìsìn nǹkan tó ti ṣerí látìgbà tó ti dé látàárọ̀ wàá máa fò sókè wàá máa yíra wàá ṣe something extraordinary ó ní jẹ́ kí ẹnikẹ́ni di ọlọ́wọ́ wàá kọ́ rí pé níbi sí àdé grace na God àdé níbi sí àdé grace na God nìkan fa ẹni yẹn jáde díẹ̀ wàá tún orin yẹn kan ni o wàá ṣe nǹkan tó o ti ṣe rí something wonderful o lè gbé nebo ẹ sókè o lè gbé báíbù ẹ sókè o lè gbé gèlè ẹ sókè o lè gbé báíbù anything are you ready one two so we pray no be share the praise, na God na the praise. no be share the praise, na God na the praise.

àwọn nìkan sáàrin tani nebo oyibiri yibiri yibiri kan mi yẹ. nebo ah oyibiri yibiri yibiri kan mi yẹ oyibiri yibiri yibiri kan mi yẹ àánú olúwa yìí kan mi yẹ ṣó ti yí kọ ẹ ṣó ti yí kọ ẹ ojú yìí kò ní àánú olúwa o ṣé ojú yìí kò wọ ó ti yí kò mí are you ready. wàá gbọ́wọ́ sókè wàá pariwo wípé ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ sà. ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́. fílẹ̀ fílẹ̀ náà fílẹ̀ fún fílẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ kó kóró ẹni tí òní jẹ́ òdó pẹ́ dá ẹni tí òní jẹ́ òdó pẹ́ ẹni tí òní jẹ́ òdó pẹ́ dá bóyá kò láàrin ọkọ̀ ènìyàn kò láàrin ọkọ̀ kò láàrin ọkọ̀ ènìyàn kò bọ́yà. Claro. Yes. Hello. Hello. Yes. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fò lẹ́nìí, òkè ìṣòro ò borí yín mọ́. Are you ready now? Are you ready now? Oya yá tún ro ẹ̀rọ. Tún gèlè ẹwé dáadáa kó má ba jábọ́. Kó má bàa jábọ́. Kó má bàa jábọ́. Kó má bàa jábọ́. Abu Mada. Yes. Are you ready? One, two, so you are lifted up. You are lifted. You are lifted. You are lifted up. Seven, you are lifted up. You are lifted up. Seven, you are lifted up. You are what? fọwọ́ sẹ́nìkan léjìká fọwọ́ sẹ́nìkan léjìká wàá gbẹ́sẹ̀ kúrò lójú kan tó wà. sí léjìká. bóyá everybody line up everybody line up fọwọ́ sẹ́nìkan léjìká sọ pé everybody line up fọwọ́ sí léjìká fọwọ́ sí léjìká sọ pé everybody line up ṣé ti yá àní everybody line up wàá make sure kó jáde lójú kan tó wà twenty twenty four òun lọ ní ògo lọ one two one two ó yá sọ pé ó yá nínú ògo ó yá nínú ògo ó yá nínú ògo ó yá nínú ògo ó yá nínú ògo ó yá sọ pé ó yá nínú ògo. Hey! wàá bí tiẹ̀ wàá sáré wá wájú wàá kọrin sọ ọlọ́run pé wàá gbọ́ àdúrà mi màmí ṣe kí lè rókòlò sọ̀rọ̀ sókè wàá gbọ́ àdúrà mi màmí ṣe kí lè rókòlò. dúró kan tí ó wà yẹn náwó méjèèjì sókè sọ pé wàá gbọ́ àdúrà mi màmí ṣe. kí lóore bolo la ó yẹ sọ̀rọ̀ sókè wà á gbọ́ àdúrà mi bá mi ṣe. ní ọwọ́ méjèèjì sókè àánú rẹ̀ olùwà làwọn tọrọ ọjọ́ àánú ló wà ẹ̀yẹ́ ti fún. Ati ati rìn lọ rìn lọ́pọ̀lọ́ pariwo àánú àánú àánú àánú rẹ bàbá wa tí ń fò ó ti fò àtẹ̀rà ti fo lọ́kọ. bí ọwọ́ méjèèjì yẹn sókè orí kan tó gbẹ̀yìn náà rè wàá kọ́ pẹ̀lú gbogbo agbára ẹ pé kí twenty twenty three yìí tó parí wàá rí tí ẹ ṣe wàá pariwo pé má kọjá mi Olùgbàlà ó yẹ kó sọ̀rọ̀ báyìí o láìsí akọrin gbé mísíkì yẹn wọlẹ̀. pàtí wọ pàǹpẹ́ ló fi. ṣé o lè sọ̀rọ̀ kí ọlọ́run gbọ́ wẹ̀ má ṣe kọjá mi o. gbogbo èèyàn sọ̀rọ̀ jésù olúwa sọ̀rọ̀. ọdún yóò tí ì parí ọlọ́run sì lè bá ẹ pàdé ọlọ́run sì lè bá ẹ pàdé kọ́dún yìí tó parí ọlọ́run sì lè bẹ̀ẹ́ wò kí ọdún yìí tó parí. mọ́mí yẹn sọ̀rọ̀ sókè ọlọ́run ó lè bá ẹ kọ́dún yìí tó parí. one more time without the backup jésù olúwa gbẹ́gbẹ́ ọ̀yàn tí ó dẹ̀ jẹ́ kí ọlọ́run gbọ́ òun ẹ̀ báyìí. ọlọ́run prophet Táíwò Òjó ọlọ́run májẹ̀mú àánú.

mọ́mí yẹn má ti lọ jókòó níbi táwa yẹn a kàn gbé wa méjèèjì sọ́ba wọn ba a fẹ́ pé mọ́mí wa yìí wá síwájú she is a wonderful mommy and she has been a daughter in the hand of the man of God no one but our mommy máa fẹ́ fi orin gbé wọn wá ẹ orin yẹn máa kọ́ àjọ máa kọ́ wọ́n dẹ̀ máa bọ̀ our mommy all the way from United Kingdom of Latabule in person of lady evangelist Yemi Davis ẹ jájọ kọrin kò kú o bẹ́ẹ̀ ni ò sùn ipá tó borí ipá mọ́mí kò kú o bẹ́ẹ̀ ni ò sùn inú mi ló fi ṣe gbé ọba tó ń gbénu mi ó jáyé àtọ̀run ẹ bá mi gbé kò kú o bẹ́ẹ̀ ni ò sùn ah! ipá tó borí ipá òkú ọbẹ̀ ni ò sùn inú mi ló fi ṣe bùgbé ọba tó ń gbèrú mi ó jayé àtọ. jẹ́ ká sáré sọ léyìí pé máa kọ̀ mí ó Jésù bí o bá kọ̀ mí àṣírí àtúwò ó dẹ̀ sọ̀rọ̀ jáde.

Why our mommy is waiting for the instrumentalist, I want us to take this song. Wà tó bá kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn máa kọjá lọ lára mi ò láìyá o. Ó dẹ̀ sọ̀rọ̀ jáde. Gbà tó bá kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn eh, máa kọjá lọ lára mi ò láìyá ọlọ́run bá mi ẹ̀bẹ̀ tẹ̀wò ojú ògbà tó bá ń kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn máa kọjá lọ lára mi ò láìyá òye. ìwọ tó mọ̀ pé kò lè kọjá lára rẹ láì yà hallelúyà kan ṣoṣo sí ọba àwọn ọba. amen. mo fi gbogbo ògo fún ọlọ́run ìpè bàbá wòlíì táíwò òjó ọlọ́run tó ń ṣiṣẹ́ káàkiri gbogbo àgbáyé tí ò mọ ní nàìjíríà nìkan ṣó o lè celebrate ọba àwọn ọba yẹn. is a father indeed, the great man of God. From glory to glory in the name of Jesus. I celebrate all the men and women of God in the house. The Lord will continue with you in the name of Jesus. My lovely choir, you are too much from glory to glory in the mm. name of Jesus. Mo àwọn olórin ẹ̀mí tó ti kọrin ló kọ Jésù ọ̀fẹ́ yẹn pọ̀ sí kí ni nǹkan tá à ń celebrate lálẹ́ yìí ẹ̀yin mo fẹ́ kẹ́ sọ àwọn oníǹkan máa mọ̀ kí là ń celebrate ìbí Jésù ṣé ẹ mọ̀ pé ló bí gbogbo ayọ̀ tá à ń yọ̀ yìí tí ò bá sí rẹ̀ kò lè sí àwọn. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bá tó jókòó lórí òpìrí ayé tó wá fàyè ṣàpótì ti ṣẹ̀ ọ́ ẹ bá mi ké hallelujah kan ṣoṣo. ẹ̀yin tẹ́ ẹ mọ bàbá tí ò lè bàdé ni ọkọ tí ò lè kọ ni aya tí ò lè yá lọ ọ̀rẹ́ tí ò lè rẹ̀ já láéláé ẹ̀yin tẹ́ ẹ̀ mọba tí mò ń pè rí ẹ bá mi kí ògo. báwo lẹ ṣe rí bàbá yẹn síná kéèyàn bí ọmọ kan ṣoṣo kó sì yọ̀ǹda rẹ̀ nítorí wa ṣe lè ṣerú ẹ̀ bó pé twenty ṣe lè yọ̀ǹda ìkan ṣoṣo kan ó yọ̀ǹda ọmọ bíbí kan ṣoṣo nítorí wa bí ó bá sí Jésù tó wá sáyé tàbá ní ká máa dárúkọ wa ògùn ló bẹ̀rẹ̀ orúkọ àwọn kan ewé ló bẹ̀rẹ̀ orúkọ àwọn kan ọ̀ṣun ló bẹ̀rẹ̀ orúkọ àwọn kan bí ó bá wá sí Jésù ṣerú wa náà sọ ni tí ó bá sí jésù ṣerú wa náà sọ ni ṣó lè tẹ́kì orin yìí thank you for saving me thank you my hey, thank you for saving me thank you my lord ẹ tún jẹ́ akọ yorùbá ó ṣe tó pa mí lára o ṣeun o olówó orí mi tó san owó orí mi o ṣeun tó gbà mí là o ṣeun o celebrate Jesus celebrate Jesus. Olùgbàlà ti dé àti bí sáyé olùgbàlà tàbí takòdá ọba àwọn ọba àti bìsáyé. and celebrate ọmọ tuntun ẹni tó wà láwòrán èèyàn nítorí wa olùgbàlà ti dé àti bìsáyé olùgbàlà tàbí takòdá ọba àwọn ọba láti bí sáyé. kí lè orúkọ rẹ ìyanu ìyanu ìyanu ìyanu ìyanu lórúkọ rẹ ẹ̀yin tẹ́ ẹ mọ orúkọ yẹn ẹ pariwo ìyanu kí gbogbo etí ó gbọ́. ìyanu. ṣẹ́rí tí mo bá ti wá béèrè àjọ máa pè é pẹ̀lú àwọn bákọ̀ọ̀sì mi ni kí lorúkọ rẹ ṣe ìyanu ìyanu ìyanu ìyanu ìyanu lorúkọ rẹ. ta ló wá sọ fún ọ pé lálẹ́ òní pé o máa wá lásán nígbà tó wá pàdé Jésù ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ ìyanu. Mami, wàá mú yanu lọ lé sọ wàá mú yanu lọ ó yá sọ̀rọ̀ wàá mú yanu dádì ńkọ́ wàá mú yanu lọ lé. kí lorúkọ rẹ̀ sẹ́ ìyanu ìyanu ìyanu ìyanu ìyanu lórúkọ rẹ̀ olùdámọ̀ràn ọmọ aládé àlàáfíà mọ èyí tí ṣe ọlọ́run wà pẹ̀lú wa olùdámọ̀ràn ọmọ aládé àlàáfíà nítumọ̀ èyí tí ṣe ọlọ́run wà pẹ̀lú wa. ẹ̀yin tọ́lọ́run wà pẹ̀lú yín níbi ẹjú wáyẹ̀ sókè kiri abálájọ tó fi yan níwájú ọ̀tá rẹ̀ tí ó lè fi ọ́ ṣe nǹkan kan abálájọ tí wọ́n gbìyànjú tí òjò lé ọ lórí àkínlò orúkọ rẹ̀ ìyanu ìyanu ìyanu ìyanu ìyanu lórúkọ rẹ̀. olórúkọ tó kárí ayé ni o aláàánú olóore wa ìwòsàn ní àyájọ́ celebration Jésù yìí gbogbo ẹ tí ń retí ìyanu gbogbo ẹ tí ń retí ilẹ̀kùn ṣíṣí bí mo bá ti béèrè ẹ pariwo rẹ̀ ìyanu yẹn yóò sì wọnú yín lọ kí lorúkọ bàbá ìyanu ìyanu ìyanu ìyanu ìyanu lórúkọ rẹ̀. lọ́jọ́ sí. wọ́n á sunkún o bá ṣe gbé epo sí yẹn ó débẹ̀ ó fọwọ́ tó àga pósí ó sì fọmọléyà rẹ̀ lọ́wọ́ kí ló ń sunkún àsùnúlé lórí ṣé ọmọ orúkọ tá a sọ Jésù ní ọjọ́ mẹ́jọ ni kí ló orúkọ rẹ̀ ẹ́ ìyanu ìyanu ìyanu ìyanu ìyanu lórúkọ rẹ. àkókò ijó ti yá báyìí àkókò ijó ó ti yá. ó yá hallelujah. Ah.

mi ìyà tó jẹ lójú ní nínú wíwá tó wá sáyé ń lo yọ̀ mi ìyà tó jẹ lójú ní nínú ìgbàlà ìbàdí ohun tí ó kàn mí o ó ṣe bàbá tó wà hallelujah hallelujah ọmọ ṣe hallelujah hallelujah hallelujah hallelujah. hallelujah eh hallelujah hallelujah. ó yeah, ẹ̀jẹ̀ ń dábìrà fún bàálọ́lá ẹ̀jẹ̀ ń dábìrà fún bàálọ́lá. ọlọ́run àràmọ́ dára rẹ fún. ẹ̀jẹ̀ ń dá abira fọba ọlọ́lá ẹ̀jẹ̀ ń dá abira fọba ọ̀ṣun òṣogbo náà là bá máa bọ̀. ọ̀pọ̀ wa là bá wà nídìí ọ̀pẹ̀lẹ̀ ìbùkún rẹ̀ lórí ayé wa ẹ jẹ́ a jọ kí ẹ ń dábìrà fọ́ba ọ̀nà ọ̀la ẹ ń dábìrà fọ́ba ọ̀nà lè ṣe fún. Ara wo ló lè dá tó yàtọ̀ sí bẹ́ntì bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ? Ó yá mo bá ṣe báyìí ara mo dá. bí mo bá ṣe báyìí ara mo dá. ó yá o ẹ̀jẹ̀ ń dábìrà fún ọba ọlọ́lá ẹ̀jẹ̀ ń dábìrà fún ọba. àbí bọ̀ já gbọ́rọ̀ gbọ́rọ̀. Mi inú àwọn wòlíì ọlọ́run ìwọ ni. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe wò. wàá kàn máa sọ pé ṣeun ni. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe dáadáa ẹ ṣe wò. adùn ọ gbígbà ẹ ṣeun o ọjà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dà ẹ ṣeun o àbọ̀ lọ́wọ́ èṣù ẹ ṣeun o ègún èpè mà ní pamọ́ ẹ ṣeun. ọlọ́dún ẹ̀ máa ṣe pọ̀ ó ní fẹ́ jùlọ ẹ mi ni ó bí mo ṣe lè dúpẹ́ sí ẹ ṣe lórí ayé wa. gbọ́ mi dáadáa. ara tí ìwáyé Jésù wá ṣe lẹ́yìn ìgbàlà ó wá fún wa lógo ni ẹ̀yin wo lẹ rẹ́dì tẹ́ ẹ fẹ́ wọnú ògo yẹn lọ ṣùgbọ́n èyí wá nílò demonstration gidi gan. tí mo bá ti sọ pé ayé rẹ o bá sọ pé o oh, from glory to glory everywhere you step to all your head from from glory to honor from glory to favour ó dáná láti inú ògo sí inú ògo gbọ́ mi dáadáa èèyàn ò lè ṣàjọyọ̀ Jésù tán kó tó wá di ẹni lásán ẹni ọ̀tọ̀ nìyàn ó fẹ́ wọnú ìpele mẹ́ta are you ready? Hey, láti inú ògo sí inú ògo láti inú ọ̀la sí inú ọ̀la láti inú ẹ̀yẹ sí inú ẹ̀yẹ ó yá látòní lọ ó yá o from glory to glory ayé rẹ o iṣẹ́ rẹ o gbogbo ìdánilẹ́sọ yín láàyè everywhere you step to all your head there for from glory to honor kí lè fọ́ ọlọ́run pé o kí lè fọ́ ọlọ́run pé o ọba àwọn ọba ọba àwọn ọba Jésù lórí. ẹ̀sìn. onílé orí òkè torí pẹ̀pẹ̀ yẹkẹyẹ kí lè ń fọ́ ọlọ́run pé ò kí lè ń fọ́ ọlọ́run pé ọ́ ọba àwọn ọba ọba àwọn ọba Jésù lórúkọ rẹ̀ ọ́. àdúrà. ọ̀làlá ní ọ̀làlá mojú bàrẹ̀ wẹ̀ ọ̀làlá ní ọ̀làlá lọ́ba ti wẹ̀. ṣàmọ̀dì tí mo fi pè lọ́lọ́lá ní ọ̀lọ́lá wọ́n fẹ́ fi Jésù ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ ọjọ́ wọ́n ní ó mówó orí wá ọlọ́run tójú ò lè tì ó ní kí pétérù lọ mówó nú ẹja ohun tó fọ́ọ̀nì sí mi rèé ẹgbọ́n báwo lowó ṣe dénú ẹja ọ̀lọ́lá ní ọ̀lọ́lá mojú bẹ̀rẹ̀ o. láfijọ́ kò láfiwé kò láfijọ́ yéyeyeye ọlọ́lá nú ọlọ́lá. Sọ̀rọ̀ kan ní bí ògiri pípẹ́. Ó yá bàbá bàbá bàbá màá ṣe. Ẹ̀mí inú àwọn wòlíì o. Baba tó mọ̀ nìyàn. ee a ní bàbá kan o bàbá ara tó mọ̀ yìí ó ń bá àdúrà wa òfin wọ́n ṣeré nígbà kan. ee ẹ̀wà wo ẹ̀wà wo ẹ̀wà wo olùgbàlà ọlọ́wọ́ pọ̀ ọgbà tí ìyá ọmọ rẹ̀ náà fi ayé ẹ̀wà wo olùgbàlà tó sọ ayé every step I ẹgbẹ́ good ọlọ́run ẹgbẹ́ lójú ọlọ́run abánimúlẹ̀ mọ́mọ́ dání gbogbo ìdílé jẹ́sẹ̀ aṣáájú ogun lálọ akẹ́ ogun láàbọ̀ báàmì ọwọ́ kẹbẹ̀rẹ̀ bí ìjà pípé nínú ọ̀la ńlá aṣèrò kọlù bí ògiri gbígbẹ. we lift up his name. Ah. ẹ káàárọ̀. màá fi yín màá fi yín màá fi yín fún Jésù kò béèrè nǹkan lọ́wọ́ mi kò mọ̀ gbowó gbogbo bí bóyá ń bá fún lówó má fi yín má fi yín fún Jésù tó gbanilá. ẹ kúlé. ẹ ká ìkàbọ̀. Happy Christmas ẹ kú ọjọ́ mẹ́ta o. ẹni ẹ rí. ẹnìkan wò pé àbọ́kùnrin ti lọ lé ọdún ni. mo sáré lọ rìn àjò wéré ni mi lọ ilé ọdún ilé ọdún mi náà mọ wáyé o kí gbogbo ẹ̀yin olórin pátápátá màmá yẹmí dèdìdì ni o ọ̀nkù bísọ̀ bísí ni o àdúrà tayọ̀ akọrin àti gbogbo àwọn màmámàmá mo kí yín ojú ò ní yín. Amen. mo kí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. torí mi ní nǹkan ọdún tí mo nílẹ̀ tí mo lè fún yín lọ́jọ́ iná àdọ́gbádọ́jì á wà nǹkan ṣe sí tó bá di December tí ń bọ̀ mo kí ẹ̀yin obìnrin mo kí ẹ̀yin ọkùnrin ẹ gbé ọwọ́ méjèèjì sókè ẹ̀yin tẹ́ ẹ ní tamborin ẹ̀ mẹ́ ẹ̀yin tẹ́ ẹ ní ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀ mẹ́. ẹ̀yin tẹ́ ẹ lè pariwo ògo ẹ pariwo ògo. mọkàn ró gbogbo ẹ náà ni pé tí ọba sí Jésù gbónirú gbogbo wa yẹ ọ wà á ìsù ọba màmá fi ayé rí mà bò ó ẹ tán mèsì. ẹ kígbe ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo glory glory glory glory.

glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory. tó bá jẹ́ ti oorun èmi àti ẹ bí wọ́n ń sin sùn ó dáa dáfídì pé inú ẹ̀ṣẹ̀ láti lóyún mi. David said his mother conceived in sin. ṣùgbọ́n abilai lábà wọn. but he was born without a blemish. abilai lábà wọn. he was born without a blemish. orúkọ yìí ló dìde. It is this name that arose. Nígbà tí orúkọ wa ò lè dìde gbèjà wa. When a name couldn't fight for us. Kò sí bí ọkọ àti ìyàwó ṣe lè fẹ́ràn ara wọn tó. No matter how love and accountability. Òun la fi sọ pé ọ̀rẹ́ wo la níbi Jésù. That's why. We say, is there any problem that compared to Jesus? But the great peace we see from him. a ti jẹrora pọ̀ tó rà àfi gbogbo kásá tó wà nígbà tí ọkọ àtìyàwó bá sùn Their love can be practiced in their dream. It is only the love of Jesus that can fight for you in your dream. alejò sọ̀pọ̀ kálàlà tó yàtọ̀. we can sleep beside each other after prayer time. tí a bá wá ń bẹ́ẹ̀ nìkan jà oorun ẹnìkejì ò lè gbèjà. the partner can fight. ṣùgbọ́n bó bá jẹ pé ẹni tí ń bẹ nínú Jésù. if such a person abide in Christ. ọkùnrin inú rẹ̀ lè pe orúkọ Jésù. his inner man will be able to call the name of Jesus and fight. what a wonderful name. orúkọ ìyanu ni. rí i pé mò ń kígbe orin kan pé bó bá tiẹ̀ jẹ́ security náà ló ń gáìdì èèyàn láti January wọ December. right from January to December. ọ̀sà tiẹ̀ níye tí ó gbà. he must be paid. tí wọ́n bá wá láti jọ wọn ti bí ọkọ sanwó láàárọ̀ ìlú lọ fẹ́ san látọ̀dọ̀ dọ́dọ̀. and he has to pay right from your day of birth now how much will you pay. nìyẹn. that is the first thing. tó bá jẹ́ pé bí a ti ń sọ̀rọ̀. in the way we are talking. lórí káàdì MTN with MTN voucher. náà là ń san owó fọlọ́n. is how we pay God. màmá yẹmi lè fìdí òní kọrin tó bá ti ń wé drop máìkì èmi náà ti drop ẹ̀ torí ní ìfẹ́ kí credit mi ò tún pọ̀ màá kàn sọ pé ẹ̀ka hallelujah ẹja máa lọlé torí credit ọmọ jò ṣùgbọ́n MTN ló lè gbowó ọ̀rọ̀ ìwúrọ̀ kan ọlọ́run. God can do that. ọba jẹ́ pé bí wọ́n ṣe ń lo oxygen. is the way they use oxygen. lásán owó atẹ́gùn tá a mẹ́. and we pray for the air we breathe. ìlú lásán lọ́dún yìí. Tell me how much you're going to pay this year. How much are we going to give to God? Everybody, go, go go go go go go, go, go, go Glory. Glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory, glory. àwọn kan rìn lórí ilẹ̀ lọ́dún yìí. some people walk in the middle of the sea. àwọn kan rìn lórí omi. some walk on the sea. àwọn kan rìn lórí òfurufú. some people travel by air. ó padà sí èbúté náà ni. and you made it your destination. àwọn kan ò jáde nílé. some didn't leave their house. wọ́n dẹ̀ kú nílé. and they died in their house. Bẹ́mi kò bá yìn tó Olúwa lè bínú. má wo ọmọ onílù yìí o ó lè ti wà ní bákan bákan o. bẹ́mi kò bá yìn rárá sẹ́ yíyó dolúwa. bàbá mi ni olólùfẹ́ mi ni ọ̀gá mi ni ọ̀rẹ́ mi ni abánipẹ́rù dórí ọba àwọn ọba ni a bèmí kò bá yìí tó. olúwa lè bí tó. bẹ́sẹ̀ lẹ́ o. bèmí kò bá yìí rárá sẹ́ yí ó dolúwa fún gbogbo oore rẹ̀ fún gbogbo àánú rẹ̀ olùgbàlà ó ṣe ògo jẹ́ gbàgbé ìwọ ni o. ìwọ lọ́lọ́run mi ìwọ lẹ́lẹ́dàá mi. bí ọwọ́ sókè. ọba wọn bá olúwa olúwa ọba títí lá kò lè yí padà èmi yóò máa yìn ọ́ títí ayé mi. bẹ́sẹ̀ rẹ̀ lẹ̀. kábíyèsí rẹ ṣe bí wọ́n lọ́ba àwọn ọba ọba tá a bí láì lábà wọn ṣe bí wọ́n lọ́ba àwọn ọba arúgbó láíláí ṣe bí wọ́n lọ́ba àwọn ọba ẹrù jẹjẹ létí òkun pupa ṣe bí wọ́n lọ́ba àwọn ọba ẹkùn ọkọ̀ fáráhùn. Eh ṣé bí wọn lọ bá àwọn gbà. ipa tó borí ayé gbogbo ṣé bí wọn lọ bá àwọn gbà. ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ṣé bí wọn lọ bá àwọn gbà. orúkọ tó ń gbani lọ́wọ́ ogun ni ṣé bí wọn lọ bá àwọn gbà. lórí kò bá yìí tó sẹ́. olúwa lè bí. yìn rárá sẹ́ yíyá dolúwa fún gbogbo rẹ̀ fún gbogbo àánú rẹ̀ o oh. olùgbàlà ó ṣe fún kó jẹ́ gbàgbé ìwọ ni o ìwọ lọ́lọ́run mi ìwọ lẹ́lẹ́dàá mi ọba wọn bá. ọba títí láì ó lè yí padà èmi ọmọ ayé ọ títí ayé mi. bí lẹ̀. mi ojú mi ó ń tọ́jú mi òṣè mi ẹ olóore mi ẹ ṣé olóore sà ẹ olóore ẹ olóore ó tọ́jú mi ojú mi ó tọ́jú mi òṣè mi ẹ ọlọ́run. ọ̀pọ̀ lájọ orí january ikú ti gbé wọn lọ ọ̀pọ̀ Nọvemba, orí november ikú ti gbé wọn lọ ọ̀pọ̀ rá sínú àgbàmì ayé ikú ti gbọ́pọ̀lọpọ̀ lọ ọ̀pọ̀ orí november ikú ti gbé gbogbo wọn lọ àwọn kan tó rí december. Ah! ikú ti bẹ́ wọn lọ òkun àyè gbóná girigiri ó dàbí ìgbó ọ̀nà òní símọ́ ìgbà tẹ̀sùn gbóògùn dé orúkọ rẹ ló kó mi yọ ìgbà tọ́ta gbóògùn dé orúkọ rẹ ló kó mi yọ ìgbà tó gun ayé le koko orúkọ rẹ ló kó mi yọ ìgbà tó rẹ tó ta mọ́ mi lọ́wọ́ orúkọ rẹ lóko mi yọ. ó tó ṣe mí ojú mi ó tójú mi èso mi ẹsẹ olóore ẹsẹ olóore mi. ẹsẹ olóore ẹsẹ ojú mi ó mi ẹ ṣé olóore. I will never be ungrateful to you, Baba. I will never be ungrateful to you, Lord. mi ò níyà aláìmoore ọmọ. I will never be ungrateful to you, Baba. I will never be ungrateful to you, Lord. I will never, oh, I will never, I will never be ungrateful to you, Lord. When I think about my past, I will never be ungrateful to you. fẹ́ ibi tó mú mi dé. I will never be ungrateful to you. Automatically ibi tó mú mi lọ. I will never be ungrateful to you. I will never, we never, we never. I will never be ungrateful to you. I will never, we never, we never. I will never be ungrateful to you. Ah, ìmọ̀mọ̀ ìṣe orí mo dára tàbí torí mo mọ àdúrà àgbà kí ló sọ̀rọ̀ àánú. lára tàbí torí mo mọ àdúrà kí ni mo rí gbà náà ẹ sọ̀rọ̀ yẹn náà. oṣù padà máa rẹ̀ oṣù padà Adiós. Yeah! wa tẹ̀mí fẹ́. ọlọ́run Ábúráhámù fẹ́. àwọn ogun ọ̀run sì gbàdúrà rẹ̀ ọlọ́run mẹ́ta onígbàgbọ́ ẹ̀yọ́ onígbàgbọ́ ẹ̀yọ́ gbogbo ènìyàn àbèbí lálẹ́lẹ̀ lórí òtítọ́ àbèbí lálẹ́lẹ̀ lórí òdodo. bí ẹsẹ̀ rẹ lẹ̀ má dùn ó dùn nínú o fi ilẹ̀ tiẹ̀ o. àròjọ ọmọ Mósè àròjọ ọmọ Pítà. mọ Jésù Olúwa. àròtọ́ ọmọ Mósè orí mọ́ládé ẹ̀dá ẹ lọ kí o sára. gbogbo ní ayọ̀ àfi ìpìlẹ̀lẹ̀ lórí òtítọ́ àfi ìpìlẹ̀lẹ̀ lórí òdodo. ọba tó dá ọ̀run méjì. àtìlẹ́ méje pẹ̀lú. ayé ló fi ṣe kẹ́dọ̀ òògùn ìyìn nípò orúkọ rẹ̀ ìjìnlẹ̀ o ìjìnlẹ̀. rẹ̀ ní tìrìdí òògùn. akiri bí ọlọ́sà ọba ọrùn òun wáyé má jẹ́ káyé rìndì ní ìjìnlẹ̀ o. ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa bá rìndì sí ni. dìde. ìwọ ni kò jẹ́ kí ó ta ayọ̀ mi gbogbo ní forúkọ rẹ níyì ọ̀la o. níyì ọ̀la gbogbo ní fún ọ agbára àti bàjẹ́ tirẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àkọ́tọ̀ yìí ọ̀ àwọn kéde ayọ̀nà fún gbogbo ayé. ọmọ ọlọ́run sáwọn ìbò. ìdíyídíyí pẹ̀lú ayọ̀ ròyìn náà. ọlọ́run sáwọn ìbò. òdòdó ọba mi jẹ́ àṣà tó bẹ̀rẹ̀ agbára àti bá ọmọ àgùntàn tó kù wá. àwọn ọmọ Jésù pọ̀ wọ́n. ìrànlá. àwọn ọmọ Jésù rèé o. Unity gbàre kó nawọ́ sókè. Ilé ọmọ. Èmi ò rí ọwọ́ ẹ lókè. Èmi ti gbàre mo nawọ́ mi o. Oya. Àyè ọ̀pẹ yọ, ilé ayé ti kalẹ̀ kọ̀ọ̀kan. Àyè ọ̀pẹ máa yọ rẹ̀ nínú gbogbo tàti lákọjá. kí ló dá sí? ó padà já sí rẹ̀ ó padà já sáyọ̀ àánú lọ́mọ wa ò lọ́wọ́ dání. bébí ṣe rere ènìyàn ṣe bí ọlọ́run ọba wọ́n ní kò lè bá ti bù wẹ́rẹ́wẹ́rẹ́ bí bàbá bá mi ṣe wọ́n ní bí yóò sí àwọn wọ́n ní kò lè bá ti bù wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá mi ṣe ó ní kò sáyé lókè ó wáyé fún mi lókè gbogbo bọ́lẹ̀ mi ìyanu lórúkọ o ni ní kò sáyé lókè ó wáyé fún mi lókè gbogbo bọ́lẹ̀ mi iyalu lórúkọ rẹ̀ ó ṣe má ṣe nìyí o ó ṣe má se nìyá ó má ń ṣerú dọ́gba ó má ń ṣerú dọ́gba ó ṣe má ṣe o ó ṣe má ṣe nìyá ó má ń ṣerú dọ́gba ó má ń ṣerú dọ́gba ó ní lókè owó kò bọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ̀ wọ́n ní kò sáyé lókè ó wáyé fún mi lókè owó kò bọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ̀ ìyanu ìyanu ìyanu ìyanu lórúkọ rẹ̀ ọ̀pọ̀ tó bọ̀ kò bọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ̀. ìyanu ìyanu ìyanu ìyanu lórúkọ rẹ̀ ọ̀pọ̀ tó bọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ̀. Ah, bẹ́ẹ̀ ó balẹ̀ yìí ẹ sábà ń kí. bàjẹ́ ó ti rúrùn. dárúgbó ọjọ́ kàánú tó ń ṣe fún mi. ogó tó ti jùnú tí wọ́n ti jí lọ. bàbá àwọn ọba ṣàwárí èdè dápadà bí o sì ti Jésù nínú ayé mi ò tí ẹ̀ máa mi tí mo mú ẹ̀ bá ń kí ẹ̀ bá mi kí bá wà olówó. ó dúró mi mí lọ́jọ́ òkúlẹ̀ ọpẹ́lọpẹ́ rẹ̀ nínú ayé mi o èyí ò lè ṣe ohun tó lówó ṣe èyí ò lè ṣe ohun tó lówó ṣe láyé mi. èyí ò lè ṣe ohun tó lówó ṣe. èso ohun tó lù wá ṣe láyò. èlò ní ṣe olúwa ṣe. kò rọ́wọ́ rẹ̀ láyé mi. orí o orí o òrìṣà rẹ̀ láyé mi. jésù lóore bí mo tilẹ̀ pé ó fanú gbà mí ó ṣe ó ṣe ó. rẹ̀ tí wọ́n ti ń pariwo. Bẹ́bẹ̀rẹ̀ wá dàgbọ́ lẹ́nu. Mọ́tò mélòó la ti rà tí wọ́n ti ń pariwo. Bọ́lárù bẹ́bẹ̀rẹ̀ wá dàgbọ́ lẹ́nu. Orílẹ̀-èdè mélòó la ti gbé tí wọ́n ti ń pariwo. Bọ́lárù bẹ́bẹ̀rẹ̀. ni májẹ̀mú mi. ẹ sáà tẹ̀ ń ijó ni májẹ̀mú mi. ẹ sáà tẹ̀ ń jó. bí ẹsẹ̀ rẹ̀ ń lẹ̀ ẹ̀jẹ̀ dábìrà fọ́ọ̀mà ọlọ́lá o ẹ̀jẹ̀ dábìrà fọ́ọ̀mà ọlọ́lá. jẹ́ ń dábìrà fọ́ọ̀mà ọlọ́lá o. ẹ jẹ́ ń dábìrà fọ́ọ̀mà ọlọ́lá. ijú ẹ̀dá. ijú ẹ̀dá. mẹ́sẹ̀ rẹ̀ lẹ̀. ẹ ń dábìrà fọ́ọ̀mà ọlọ́lá o. ẹ ń dábìrà fọ́ọ̀mà ọlọ́lá tí mo jó lánàá tó ń pariwo òní ń kọ́ ọ̀la ń kọ́ tọ̀túnla ẹ̀wẹ̀ ìyẹn ń bẹ níbẹ̀ Jésù ló nílùú àtòrí ká máa jó ní tiwa. ọlọ́dẹ tó ń pariwo sà ìní ń kọ́ ọ̀la ń kọ́ ọ̀túnla ẹ̀wẹ̀ ìyẹ́ ń o jésù ló nílò wa torí ká máa torí tiwa. No be say I dey craze, na God I dey praise No be I dey na God I dey praise o. No be say I dey mad, na God I dey praise o. No be say I dey mad, na God I dey praise o. promise here they cry, that God and they praise me. Promise here they cry, that God and they praise me. Everybody look, look, see what the Lord has done. Everybody look, look, see what the Lord has done. Everybody look, look, see what the Lord has done. Everybody look, look, see what the Lord has done carry my body. Tell me, máa ṣe. I can carry my body. Tell me, máa ṣe. I can carry my body. I can carry my body. Ẹ̀mí mi máa ṣe. I can carry my body. Ẹ̀mí me, máa myself. Hey, lè gbé bọ́ọ̀lì sókè. Ó lè gbé apá lè fi gbogbo ara mi kò wípé ẹ̀mí mi máa ẹ̀ tó kárí my body. àgbà kárí my body ẹ̀mí mi máa ẹ̀ ṣe àgbà kárí my body ẹ̀mí mi máa ẹ̀ ṣe. òkè ó lánàá òkè wẹ́wẹ́ ìdílé olè dúró níwájú rẹ̀. Oh, no, no. gbàgbé ọlọ́run bó ṣe orí máa lábẹ́. mi ò jẹ́ gbàgbé ọlọ́run bó ṣe orí máa ládé máa tún ọlá ṣe ọmọ ẹ̀yà jẹ̀yà ọmọ àbẹ̀rẹ̀ kò wọ́n nẹ́nẹ́ mi ò jẹ́ gbàgbé ọlọ́run bó ṣe ìdẹ́gbàgbé ọlọ́run kò sí. àjàrà ah, ká. ló fẹ́ gbéná ojú rẹ kù. àwọn tani àti tani àwọn tani àti tani níwájú tani. jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun. jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun. kí ló wí. ọ̀rẹ́ ta ló fẹ́ bá ọlọ́run jà ta ló fẹ́ gbéná ojú rẹ kù. ìwọ tani àti tani ìwọ tani àti tani níwájú tani. jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun. orí okùn méjì sẹ́. jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun. lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan sí i. jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun. a ọ̀rọ̀ rẹ̀ wí pé wọ́n á ṣe mí. ṣùgbọ́n wọn ò lè rí mi tó ṣe. ọ̀rọ̀ rẹ̀ wí pé wọ́n á gbógun. ṣùgbọ́n wọn ò lè borí mi. wọ́n bá yọ sí mi lọ́nà kan sà. ó sábà bàbà máa lọ́nà méje. wọ́n kí gbé má mi lọ́nà kan sà wọ́n gbà jìnnìjìnnì lọ́nà méje. lórí mọ́ ní bàbá kan tí lè bá a bẹ̀rẹ̀ òun la bí àwọn kókó. ọlọ́run bàbá lọ́la ṣé èmi máa ń rí iṣẹ́ ọwọ́ rẹ̀. oníṣẹ́ ọwọ́ rẹ̀. ọlọ́run bàbá sílé èmi máa ń rọ́wọ́ iṣẹ́ rẹ̀. ọlọ́run nineteen thirty. oní lẹ́sẹ̀kẹsẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yọrí èmi táyé mi ni mi tọ́lọ́run ò jẹ́ owó ó yẹ tó tó lọ́lọ́ ọ̀tá fi mí sínú túbú bàbá bọ́lá fún erigbe mi jáde wọ́n tún fẹ́ pa mí kókókódé bàbá mi ò fẹ́ mímí fún wa wọ́n kó àwọn jọ wọ́n pọ̀ púpọ̀ olúwa sọ ara wọn sì tún ká ará ilé mi wọ́n wà níbẹ̀ gbogbo wọn ló kẹ̀jẹ̀ wọn ní kọ̀ọ̀kan. torí mo ní bàbá kan tí yóò bá gbèrè kú lábí àmọ́ gbogbo tó ọlọ́run bá o ṣe oríṣẹ́ wa ọlọ́run bá máa dìde èmi máa lọ́wọ́ iṣẹ́ rẹ. ọlọ́run nineteen thirty ọlọ́run nineteen thirty lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ owó ayọ̀. Babalọlá kú iṣẹ́ o. Ọlọ́run ìpìlẹ̀ sí èsì, àrùsẹ́ ọwọ́ rẹ̀ lọ́jọ́ mú ìgbà. Yóò ṣògùn dáadáa lè lọ́jọ́ mú ìgbà. Ó kábòlú bí wẹ́rẹ́ lọ́jọ́ mú ìgbà. Dàgbà bí ń wà láàbùsùn, lọ́jọ́ mú náà ó bàjẹ́ sídẹ̀sí ọlọ́run wa ó ṣe lò ó májẹ̀ mọ̀ náà ó bàjẹ́ ó ṣe ti bá mi bàbá máa bá ṣe rẹ lọ ọlọ́run bàbá wọ̀ wá ó ṣe èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ ọlọ́run bàbá dídé èmi máa ra iṣẹ́ rẹ ọlọ́run náà ti tàtì. onílẹ̀sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yọrù èmi táyẹ̀mí mi nìkan lọ́rùn ò jẹ́ owó ó yẹ jó ó yẹ jójójó. ó yẹ jó fún bàbá. ọlọ́run àpótẹ́lì o ọlọ́run nineteen thirty ọlọ́run tó tẹ̀gẹ́ gbogbo orí mo ṣe yíyan óyá óyá óyá. ọlọ́run wa kò sẹ́yìn o. ọlọ́run láì dé pátì ọlọ́run tó tẹ̀gẹ́ gbogbo orí mo ṣe yíyan orí mo ṣe yíyan orí mo ṣe yíyan orí mo ṣe yíyan orí mo ṣe yíyan orí mo se yíyan Obi mo se yíyan bí ti fara dídán yìí bàbá lónìí wá. bàrà tí dáyìn bàbá mi olóró bàrà tó ti ṣẹ̀yánu olórúkọ bàrà tó bàrà ṣiṣẹ́ olóró àjíǹde àti ìpínlẹ̀ṣẹ̀ àti òpin ọba tó mọ òkòtò tó lè so gbogbo olóró ayọ̀ bàbá lọ́lá o kò dára kò dára lọ́lọ́run ayọ̀ lọ́la mo dára o sọlọ́run àkàdé àkàdé ẹ̀dẹ́ mo dára o sọlọ́run mose orí màládé mo dára o mo dára o àní mo dára o mo dára o èyí tí mo dá yìí o ànàmbà wá. Ara ni mo dá bíbò process mi. Iná bí òkòtò omi dára ní. Ara ni mo dá bíbò pásò nílẹ̀. Iná bí ọpọlọ omi dára ní. Ọlọ́run ara tó lè ṣeun ara. Àyè mi tó sì fa ayé mi dára rírẹ́. Bí mo ti ń para dídá yẹn bàbá, òmìnira. ó bàrà dídá yìí bàbá ọlọ́run àrà tó ti ṣẹ̀yanu ọlọ́run ayọ̀ bàbá lọ́lá o ẹni tí ò lè dára kó mọ owó ra ẹni tí ò lè dára kó mọ lọlé ẹni tí ò lè dára kó lọ jòló ẹni tí ò lè dára kó mọ owó dára kò dára tí bàbá mi lọ́lọ́run ayọ̀ kò dára lọ́lọ́run ayọ̀ bàbá lọ́lá ó máa ń dára o kò dára kò dára o kò dára o ó máa ń dára ó máa ń dára o ó yá dára ó yá dára kìjọ dára obi yin baba Oya Dara, Oya Dara, obi yin baba Oya Dara, obi yin baba Oya Dara, Ijo Dara, dára bẹ̀rín dára ó obi yin baba Oya Dara, Ijo Dara, Oya Dara, Oya. dára dára ó fi yìn bàbá ó yá dára ó fi yìn bàbá ó yá dára ìjó dára ó fi yìn bàbá ó yá dára ìjó dára ó èyí tí mo dá yìí o àrà náà bá tún. bí mo bá fi sílẹ̀ bí pátákì mo bá mo fi dára ni ara ni mo dá bí mo bá lò sẹ́yìn bí bá lò síwájú mo dára ni tọ́lọ́run ara tó lè ṣe òun láyé mi kò sì fa ayé mi dára rírẹ́. àní mò ń fara dídá yẹn bàbá mi. wọ́n náà. ó fara ní dáyìn bàbá mi. ọlọ́run àjíǹde àtìyè. olórúkọ ara tó bàrà ṣiṣẹ́. ìpilẹ̀ṣẹ̀ àti òpin. ọba tó mọ òkòkò tó lè so gbogbo. ara tèmi yàtọ̀ kò jọ tẹnikẹ́ni. ara èyí yàtọ̀ kò jọ tẹnikẹ́ni. ara tèmi yàtọ̀ kò kójọ tẹnikẹ́ni. Àrè yíyàtọ̀ kójọ tẹnikẹ́ni. Àrè yíyàtọ̀ kójọ tẹnikẹ́ni. Ó yá dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Èyí tí mo dá yìí o, àrà náà máa bí. Só ti mú ọ gbàgbé. Ó ti mú mi gbàgbé. ìgbà kan. ìbànújẹ́ ìgbà kan. ṣé ti mú ọ gbàgbé. ó ti mú mi gbàgbé. ìbànújẹ́ ìgbà kan. ìbànújẹ́ ìgbà kan. jẹ̀nàrẹ́rẹ́ jẹ̀nàrẹ́rẹ́ jẹ̀nàrẹ́rẹ́ jẹ̀nàrẹ́rẹ́. àṣewárẹ́ ní sọ́ọ̀rù wa. ọba tí mo pè tó jẹ́ àtibọ́lá mi sẹ́lúwà ọba tí mo pè tó ń jẹ́. anógo wọlé anógo bẹ̀rù anógo kíá. lókíà dábìdì múni dì Nátánì lókíà ó ní kò báyà sọ̀rọ̀ mi mi ò ní bẹ̀rù ó wà pọ̀ pọ́sẹ́ni against me sá pọ́fà ó wà pọ̀ pọ́sẹ́ni against me sá pọ́fà ṣèbí náà tù ṣèbí náà tù ṣèbí náà tù èmi yàtẹ̀lé Jésù èmi yàtẹ̀lé Jésù. àtẹ̀lé Jésù. Èmi àtẹ̀lé Jésù. Ọba àṣekẹ́ mọ̀ kú. Ọba àṣekẹ́ mọ̀ kú. Ọba àṣọ̀rọ̀ máyẹ̀ wò. Ọba àṣọ̀rọ̀ máyẹ̀ wò. Ọba àṣọ̀rọ̀ dáyọ̀ wò. Ọba àṣọ̀rọ̀ dáyọ̀ wò. Èmi àtẹ̀lé Jésù. Èmi àtẹ̀lé Hallelujah. Hallelujah. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Lord, I love to sing your praises. Lord, I love to sing your praises. I'm so glad you're in my life. so glad you're in my life. I'm so glad you came to save me. so glad you came to save me. Oh Lord, you came from heaven to earth to share. debt to the cross. My debt to pay. From the cross to the grave. From the grave to the sky. Lord, I lift your name. Tremble at your presence. What a mighty God we serve. Glory, glory, hallelujah. Everything written about you is great. Demon tremble at your presence. Para settle. tó yọ ayé rẹ lẹ́nu. trouble in your life. torí tó wà níbi ìyìn ọjọ́ ìbí Jésù. because you're part of the praise of the birth of Jesus. mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. in the name of Jesus. ogun yẹn dìgbàgbé nínú ayé rẹ. you are about to disappear your life. ogun á fi àkókò àti ìgbà ṣòfò. the battle of time and season waster. ẹ báyìí lolúwa jehova wí. listen thus says the lord jehova. lórúkọ jésù. in the name of jesus. mo kẹ́gbẹ́ bí i call upon the most high. olúwa gbé mi to answer me this morning. amen. amen. àṣẹ mọ́kànlélógún ni màá rán. I will send for 21 authority. Màá dẹ̀ pé kókó àdúrà méje. And I will call two prayer points. Màá dẹ̀ kó méje. And I will seven rather. Augustu ló ní kí wọ́n ka gbogbo àgbáyé. God said there should be world population census. Mm, ó ní ká ó sì pèlè ọjọ́ wọn ni àṣẹ ti ọ̀dọ̀ Késárì Augustu ti pa àṣẹ ti ọ̀dọ̀ késárì ọ̀gọ́stù jáde wá. ọ̀gọ́stù ló ní gbogbo ayé lòun fẹ́ kà. pé kí a kọ orúkọ gbogbo ayé sínú ìwé. orúkọ àwọn mélòó. gbogbo ayé. so àgbáyé tí wọ́n fẹ́ kà lẹ́ẹ̀kejì nu that was the second one population census the second one. wọ́n fẹ́ jésù and jesus counted but they failed. gbogbo ènìyàn lọ sí láti kọ orúkọ rẹ̀ sínú ìwé. kálukú padà síbi tí wọ́n ti bí torí ọ̀gọ́sùn ní darí ipò ayé nígbà yẹn. josaku pẹ̀lú gòkè láti nazareti lórí ẹ̀rọ. ọ̀gọ́sùn ní darí ayé lùkù oríkejì ni mo wà. luke chapter two. ọ̀gọ́sùn darí ayé great baal sì ni baálẹ̀ Syria ṣùgbọ́n baálẹ̀ ni gbogbo orílẹ̀-èdè ń jẹ òun ní darí ayé lọ. he was to ruler of the world. ó wá ka gbogbo ayé. he wanted to do Joseph wá lọ pẹ̀lú Maria wọ́n lọ. Joseph and sílùú dáfídì torí bethlehem níbẹ̀ ni ìlú dáfídì níbẹ̀ sì ni abẹ́ bí joseph náà torí ọmọ ilé kan náà lòun àti dáfídì láti ìran abrahamu títí dé ìran dáfídì ìran mẹ́rìnlá láti ìran dáfídì dé ìkólọ babiloni ìran mẹ́rìnlá láti ìkólọ babiloni dé ìran jésù ìran mẹ́rìnlá every generation. Ó forty two generations. generations. bí wọn bẹ́ẹ̀ bá ságbọ́ èbò rẹ̀ ságbọ́ èbò tèmi ó jẹ́ forty two generations. Ó jẹ́ ìran mẹ́ńlá àti láti Dáfídì tó fi di àkókò Bábílóònì ìran mẹ́ńlá àti láti ìgbà ìkólọ Bábílóònì dé ìgbà Kristi mẹ́rìnlá. Ó forty two generations. forty two in total. láti Abrahamu. right from Abraham ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ kà á. when they bought the candle. nígbà tí wọ́n wà níbẹ̀. nígbà wọ́n wà níbẹ̀. ọjọ́ Màríà pé tí yóò pé tí ó bímọ. ó sì bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin. ó bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin. ó sì fi ọ̀já wé. ó fi ọ̀já wé. ó sì tẹ sínú ibùjẹ ẹran. kí ni ibùjẹ ẹran mean? what is the significance of nature? ibi tá a bí ọ sí ò nítumọ̀. your place of birth is meaningless. ibi tó ń lọ ló nítumọ̀. your destination matters most. bó o ti jáde wá kò nítumọ̀. where you come from doesn't matter. bíbélì pé àwọn èèyàn pọ̀ ní ilé èrò. multitude of people so were in the hospital. so ibùjẹ ẹran. in the manger. o la bí sí. he was born there. kò sí àyè ní ilé èrò fún alábìàmọ tí ń rọbí lọ́wọ́ láti gbẹ̀bí ẹ̀ ilé ẹran làyé wà ibùdó ẹran la bí sí èmi ò mọ bí a bí ọ sí ti fogun jà ọ. nítorí jésù mo rán àṣẹ. because of Jesus sent for Paul. lóru òní. don't say me tonight. iná gbé ogun yẹn mi lórí ayé rẹ. Abisi ilé èrò. He was born in the manger ó wá pé ó fi ọ̀já wé and she ó gbé sí ibùjẹ ẹran. in the manger. àwọn ogun ọ̀run. àwọn olùṣọ́ the whole of heaven. àwọn olùṣọ́ àgùntàn ń ṣọ́ ẹran lóru òru wọn ò sùn kí ẹran wọn má bàa mísì torí àwọn èèyàn pọ̀ nù wọ́n wá ń ṣọ́ ẹran wọn lóru. sáàsì kíyèsí. kan lọ bá wọn appeared to them. nígbà tí áńgẹ́lì yẹn yọ. when the angel appeared. ìràwọ̀ jésù yọ lọ́rùn. Jesus that came forth. gbogbo ẹni tó máa mọ̀ bí ọwọ́ léràwọ̀ rẹ mọ́lẹ̀. and smile and deliberately place it on your star. wọ́n ní ìràwọ̀ rẹ ò ní tà. the sun is your star will shine. mo gbé ìdá olúwa sókè. I raise the sword of the Lord. bọ́ọ̀ bá sàmì. he don do same. ìdá olúwa gé ọwọ́ yẹn dànù the sun of the Lord comes up the end this morning. kan yọ sí wọn. àníjẹ appear to them. ìràwọ̀ yọ lókè. his time appear. wọ́n wá ń gbọ̀n nígbà tí wọ́n rí áńgẹ́lì àwọn fúlàní. x-men ó sì bá wọn sọ̀rọ̀. and he spoke to them. ó wí fún ọ pé mo bẹ̀rù. wò ó mo mú ìrírí ayọ̀ ẹnì kan gbọ́. somebody is listening. ogun ọ̀run ìròyìn ayọ̀. the angel of good news. kí ọdún ìtò kọjá lọ. before the end of this year. ó máa bẹ ayé rẹ wò. shall we see to your life. mo mú ìrírí ayọ̀ ńlá bóyá wá tí ń ṣe ti Jésù Olúwa tí í ṣe sí gbogbo ènìyàn. gbogbo èèyàn ló lè léyìí o. nítorí a bí olùgbàlà fún yín lónìí. a bí olùgbàlà. fún yín lónìí. ní ìlú dáfídì tí í ṣe kristi olúwa. tí í ṣe kristi olúwa. èyí ni yóò sì ṣe àmì fún yín. eléyìí tí ó jẹ́ àmì rèé o. ẹ yóò rí ọmọ ọwọ́ tí a fọ̀jà wé. ẹ rí ọmọ ọwọ́ tá a fọ̀jà wé. ó dùbúlẹ̀. ó dùbúlẹ̀. ní ìbùjẹ ẹran. ní ìbùjẹ ẹran. ọ̀pọ̀lọpọ̀ heaven. wọ́n sì ń rọ́bọ̀ látọ̀run. they were descending from heaven. wọ́n sì àpíà sí áńgẹ́lì. and they appeared to the angel. wọ́n sì gbé ọwọ́ sókè. they raised their hands. ẹ wo àtìgbà tí olúwa ti kú ọ̀láyé. we can wait until the end of the world. láti four hundred years. four hundred years. tí ò bá ayé sọ̀rọ̀ mọ́. he stopped talking to everybody. ṣùgbọ́n lọ́jọ́ yẹn. àwọn ogun ọ̀rọ̀ wá ń yẹ ọlọ́run. ògo ni fún ọlọ́run lórí ọ̀run àti ní ayé àlàáfíà ọjọ́ yẹn ni àlàáfíà padà sí ayé. it was that the peace was restored. God ìfẹ́ inú rere sí ènìyàn mo sọ tẹ́lẹ̀ sí ọ. I prophesy to you. lónìí. today. ogun ọ̀run ìròyìn ayọ̀. the angel of good news. ẹnìkan sàmì. somebody say name. ó bí ayé rẹ wò lónìí. you see your this morning. amen. wọ́n sì ń jó. Uh. They were dancing. Àwọn olùsọ ń wò wọ́n báyìí. Shepherds were looking at them. Wọ́n sì yí áńgẹ́lì náà ká. They surrounded the angel. Lẹ́yìn ìgbà tí wọ́n jó tán. After dancing. Wọ́n sì padà lọ sọ́run. They ascended to heaven. Ara àwọn ọkùnrin yẹn ò lélẹ̀ mọ́. Those men were terrified. Ah no. Rárá. No. Wọ́n bá ara wọn sọ pé. Matthew one seventeen. Matthew chapter one verse seventeen. Wọ́n wá ní no. They said no. A lọ. We actually. No no no no no. no. Wọ́n á lọ bẹ́ẹ̀ ni gbogbo ìran abrahamu ah. wàá dé dáfídì jẹ́ ìran mẹ́ńlá. Ah àti láti dávidi ah. wádé ìkólọ bábílóònì ah. ìran mẹ́ńlá ah. láti ìkólọ bábílóònì tó fi di ìgbà ibi kristi ọjọ́ ìran mẹ́ńlá joseph ọkọ rẹ̀ eléyìí ti ṣe olóòtú èèyàn kọ̀fẹ́ dójú kọ̀fẹ́ dójú torí oyún ẹ̀mẹ́ mímọ́ ni ọjọ́ wedding ló dìtẹ́ ti gbé ìyàwó òun lóyún. she realized what she was pregnant for the wedding. kò wá fẹ́ náwó sókè pé òun ò ṣe mọ́. he didn't want káwọn parí wedding. was not happening ó di ọ̀la wo ni ọmọ rẹ̀ bear. ó sọ fún un lóhùn pé má bẹ̀rù o oyún ti mẹ́nu rẹ̀ èmi ni mo ní o yóò ṣe tiẹ̀ o ìwọ ni ó bí ọmọ tí mẹ́nu ẹ̀ fún mi kò dẹ̀ ṣẹlẹ̀ rí láyé èyí ò ní oyún láì ní ìbálòpọ̀ ènìyàn ohun tí ó sì jẹ́ ó mọ̀ pé kò tí ì súnmọ́kùnrin ni pé nígbà ọba bí Jésù tán yóò padà báyàwó rẹ̀ ń virgin he will meet his wife as a virgin. Livion that he fẹ́ dojú tì ọ́. Lọ́dọ̀ ni mo sọ. Wá ìlọ́lúwa àwọn ọmọ ogun wí. God says the Lord of us. Bó o bá sàmì. You dey able to say me. Ìyanu máa pàdé rẹ níbẹ̀. Miracle will meet you there. Amen ṣùgbọ́n gbòdì Matthew two one yẹn. Matthew two one. àwọn ọmọ ọ̀run tọ ẹrọ àbí àwọn olùṣọ́ àgùntàn tọ ẹrọ dùn fún. shepherds to ẹrọ. níbo ni ọmọ ọwọ́ tá a bí fún wa wà. they say where the young child. torí àwa ti rí ìràwọ̀ rẹ̀ àwa sì wá láti forí balẹ̀. to worship him torí àwọn kò pé ilé ọba ló yẹ ká ti bí wọ́n lọ ilé ọba. Ẹ̀rọ̀dù dààmú gidigidi. Herod was troubled. Nítorí Jésù. Because of Jesus. Ara rẹ̀ ò Ó wá ní ká lọ gbé ìwé àkọọ́lẹ̀ wá. He said they should bring out a book of Wọ́n wá lọ wo ìwé àwọn wòlíì. And they tried to pick up prophets. Wọ́n wá rí i pé akọ́ pé. They were right to switch. Bethlehem ti Judea. Bethlehem of Judea. Láti máa bí. Láti ayé Àìsáyà. Láti from Àìsáyà stand. Bethlehem ìwọ òkèrè jù the bethlehem nínú àwọn ọmọ aládé so bethlehem ti judea láti bí ẹnìyẹn tó ní pé ìlú tá a ti bí ọ kò má ta nawọ́ rẹ síwájú stretch it forward ìwọ òkèrè jùlọ nú àwọn ọmọ aládé juda. báyìí lọ́lúwa jehova wí. God sends the Lord to you. gbogbo mi wọ́n ti ní òṣìṣẹ́ rere fún ọ. the woman said there is no prosperity for you. lórúkọ jésù. in the name of Jesus. ó yà lọ́ máa ṣe é níbẹ̀ látòkè. Amen. Amen. Amen. Ìlú náà ti bí ọ. Your place of birth does not matter. Ní ọjọ́ àìsàn ọdún báyìí. In the first period of this. Mo lè rìn yípo gbogbo ìlú nígbà mo lè rìn yípo olúwa nígbà fifty times. I may circle my own time fifty times. Mo lè rìn. I can try that. Ah, ah. Àwọn arìnrìnàjò ni bá ní kíní Ah, kíní iná kọ́gù àti kíní iná ewu toru toru ebi ká yípo báyìí ebi ká délé ìyá bọ̀rọ̀ kẹ̀nẹ́ ká jẹun ká délé ìyá kẹ̀ ká jẹun ká dẹ̀ délé ìyá yẹ̀kẹ́nẹ́ ká jẹun ká dẹ̀ darí wálé tèbi àti yípo òlu tán kò mata. it does not matter. o ti wá ló mata. your place of bed does not matter. ibi tó ń mata. your destination matters most. irú òru òní káfáàtì mi ó bu mẹ́jú ni. bẹ́ẹ̀ ni àti àǹkárá ewo ń bàbá ẹ̀ náwó sí pẹpẹ stretch to the altar. Eh? so etí ẹ̀yìn máa kọ ní tániládé ọkọ̀ kérésìmesì làwa máa kọ àbí olùgbàlà kan fún wa ní ìlú bẹ́ẹ̀lẹ̀ ẹni tí ó jọba ayé ayérayé àwa ti ti rí ìràwọ̀ rẹ̀ ìràwọ̀ sàn àwa ti wà láti wọ́n ẹ̀mú wà fọ́ba tàbí lónìí ìràwọ̀ kékeré kan ti ń kígbe ohun kékeré mo mú wa fún ọ jésù jọ̀wọ́ jọ̀wọ́ gbọ́ pẹ́ mi ìwọ ọmọdé bẹ́ẹ̀ hàn bí kúlí ni ó dàgbà sí tiẹ̀ ẹ̀nàwọ̀ yín. lift up your hands. ogun ibi tó o ti jáde wá ti ń jà ọ́. the battle of the place of God that you are in. lórúkọ àwọn ọmọ ogun wí. yóò ṣe the Lord of us. ẹ wo ẹni tó sàmì. lórúkọ tẹ́mẹ́sẹ̀yà. lórúkọ Jésù. in the name of Jesus. ogun òye gbiná the battle is consumed by fire this morning. amen. sẹ́ẹ̀rí ńgbà tí ó sọ ìtàn jésù bí ṣe ń kan yẹn bí ó ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn. where is that from. jésù jáde wá. jesus came out. láti ara aráàbù. from Rahab. láti ara aráàbù. from Rahab. ó ní juda ọmọ juda kan ti marry ọmọ juda katọ mari nbẹ òní jésù jáde wá láti bẹ rúùtù tó fẹ́ bóásì òní jésù jáde wá láti bẹ dáfídì jáde wá látara jésù obedi jáde lára bóásì dáfídì jáde lára jésù sẹ́ẹ̀tì níbi òbí wọ́n ti ń jáde wá o pé ibi tẹ́ ti ń jáde wá gbogbo ẹni tó dìde nínú bíbélì lé ni wọ́n ti jáde wá ibi tí ò sí gbọ́ ibi tí ọ̀rọ̀ rùn so pé ibi tí wọ́n ti ń bọ̀ kọ́ ló mátà ibi tó parí ẹ̀ sí ló mátà kò sí ẹnì kankan tó wá láti ibi tọrọ nínú rẹ̀ ẹ wo Joseph òun jáde wá nílé Jacob ilé Jacob tó ń ti jáde ó kó ni wọ́n ti wọ́n lé òun jáde pẹ̀lú ogun wọ́n tà dànù ni. ìwọ̀sọ̀ àwọn yẹn ní orúkọ nínú bíbélì. all these people make people àwọn bóàsì wọ́n jáde wá ni wọ́n ní orúkọ ṣùgbọ́n ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wá ìkórìtà tó burú ni sà kò wá sí ayé tó ń gbé ó jésù yọ níbẹ̀ ni pé. Lord Jesus was saying this this. Ògo kọ́ jáde nínú ògo. Glory came from wá nínú òfo. Glory came from emptiness. Ògo jáde nínú ẹ̀gàn. Glory came from. Ògo jáde nínú ìtì. Reproach. Ògo jáde ní koríta kò sí retí. I came from the reduction of hopelessness. Ògo jáde láti yàrá àròpin. It's from the room of hopelessness. I wouldn't know what you're going through. Bíbélì pé yóò sì di ẹ̀rí. Báyìí lọ́lúwa àwọn ọmọ ogun wí. Bó o bá sàmí. Ó yẹ kó di ẹ̀rí láàárọ̀. Ìkọ́ testimony this moment. Amen. Amen. Amen. Ṣé wọ́n rí ìjáde gbogbo wọn? Look at where they came from. Èsì wọ́n máa rò pé. To you. Ayé ìwà sùn ọba yìí o. I am tired of life. Bóun lọ fẹ́ ṣe báyìí o. What am I going to do? No. Rárá. Ògo ni ọ. You are glorious. Ògo ni ọ. You are glorious. Ògo ni ọ. You are glorious. Láti ibi from this place. láti ibi tó fi dé ojú odò. to the stream. tí òjò bá ti rọ̀. whenever it rains. gutter sand ni a máa gbọ́n la máa gbọ́n dalẹ̀ láti àárọ̀. we go there to pack gutter sand. wọ́n máa rù. i will carry it. So, ma, bring them here. màá gbé gòkè fáwọn tí ó kà sí. i will give it to bring them that will cast. linted. linted tó máa rù. i have to carry it. bẹ́ẹ̀ de ẹ̀jẹ̀ máa kí mi kú ọjọ́ òbí ọjọ́ mo ń ṣe birthday kan la ń káàsì ibi ta ṣe temporary birthday. the day of my, I was celebrating my birthday we casting this place. mo rù ẹnìkan bọ̀ wá bá mi ṣe birthday láti kó somebody was coming from Lagos to celebrate my birthday with me a director when lọ́ba bú mo ní kí ló dé ó lóun fẹ́ bá mi celebrate birthday mi mo ní kó dúró mo ní kí n ra kóòkì fún un. I said I should give him a coke ó lé mi mo ní mò ń rẹ rù gòkè lọ́wọ́. he said what about you I said I am carrying you. ìtàn ńlá àkọjá ò mata. what you are going to does not matter. ìtì ọlọ́run fẹ́ sí ló mata. what God wants to do matter most. ẹ̀yin kan gbọ́ mi. some of you can hear me. ẹ bí ọwọ́ yín lift your hands. ẹ pariwo. shout aloud. olúwa yọ sí mi. olúwa appear to me. ní ìkórìtà tí ò ti yé mi mọ́. at the junction of confusion. mo fẹ́ rí ọ. I want to see you. nítorí ọjọ́ òbí rẹ. because of the birthday. olúwa yọ sí mi. olúwa me. olúwa jáde sí mi. to me. yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ ẹ̀ bíbí náà olúwa yóò sí mi ní orúkọ tó ìjẹun náà. yo Will, ayer, ayer, ayer, ayer, ayer, ayer, Jesús, Jesús, Jesús, Jesús, Jesús, Jesús, Jesús, la valora, la la valora, la la la nítorí ọjọ́ mi rẹ̀ ojú àṣewò rẹ̀ nítorí ta àṣejò ti yé mi ayérayé ayérayé ayérayé. Jésù olúwawa. Amen. Ìsàlẹ̀ ń bẹ̀ láti ń gba wheelbarrow. We used to borrow wheelbarrow there. A bá fẹ́ gba wheelbarrow. We wanted to rent it. Bàbá yẹn bá ní ẹ wo. The woman said, Pure. Pastor tó wà níbi abẹ́ ti ní ká máa fún yín báírò mọ́ The pastor over here said, We should not give it out to you. Òun ò mọ̀ fún mi ní four hundred naira ju ẹ bá ti fẹ́ gbà o. Whenever he wants to rent, he said, give him 200 and naira. We used to rent to 200 naira a piece. They want to build this church. Don't give it to them. I'll be giving you the rent whenever they come. Daddy gave us We borrowed that day. after three or four years. I mọ padà sanwó later paid the pastor's house rent and his wife. na wọ́ọ̀rì òkè. lift your hands. ẹ pe jésù lẹ́ẹ̀kan ṣoṣo. call jesus once. orí àdúrà yẹn náà ni mo. i'm still on the same prayer. ẹ̀mí mímọ́. holy spirit. ẹ yọ sí mi náà. appear to me. ẹ yí ayé mi padà. transform my life. ká yọ lè mọ̀ pé mo ní ọ. for people to know my heart is for God. jésù. jesus. yọ sí mi. appear to me. yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ. Joseph, Joseph, Joseph, Joseph, Joseph, Joseph, oh la la, oh la la, oh la la, oh la la, oh la la, oh la la, we call it as Joseph, Joseph, Joseph, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Danielemo, Danielemo, Joseph, Joseph, Yawa Yawa, Yawa Yawa, Yawa Yawa, Yawa Yawa, Yawa Yawa, Yawa Yawa, Yawa Yawa, yes it is, yes it is, oh yeah yes, oh yeah yes, oh yeah yes, oh yeah yes, oh yeah yes, oh yeah yes, oh yeah yes, oh yeah yes, yóò borí ọjọ́bí rẹ̀ yes it is, yes it is, bàbá àbúrò, bàbá àbúrò, bàbá àbúrò, bàbá àbúrò, láàárọ̀ yìí, láàárọ̀ yìí, láàárọ̀ yìí, yes it is, yes it is, yes it is, yes it is, oh yeah oh, oh yeah oh, oh yeah oh, oh yeah oh, dé precious, precious, precious, precious, precious, precious, precious, precious. Jocelyn, Jocelyn, Jocelyn, Jocelyn, Kayelema, Daboria, Kaleba, Daboria, Jocelyn, Yokoritas, Jotiebe, Ayerayes, Ayerayes, Ayerayes, Ayerayes, Ayerayes, Naron, Naron, Naron, Jocelyn, Jocelyn, Oyanga, Oyanga, Oyanga, Oyanga, Oyanga, Oyanga, jésù olúwawo amen. ṣé ẹni tí ò ní owó. the person has no money. tí ó fi rẹ́gísítà ìyàwó hospital. to register his wife in an hospital. ẹni tí ò ní owó. the person has no money. tí ó fi gba hòtẹ́ẹ̀lì tí book búkà ní ọjà. ẹni tí ò ní owó. the president has no money. tí ó fi gbé ìyàwó rẹ̀ ńgbà tí ń rọbí hospital. to take his wife to the hospital for delivery. tí ó fi gba yàrá. He had no money to rent a room. Táwa sọ fún pé gbé ọmọ ọwọ́ ìsá lọ sí Íjíbítì. And he was told to take his young child to Egypt. Torí pé àwọn amòye mẹ́tẹ̀ẹ̀ta. Three wise men. Wọ́n mú wúrà. They brought gold. Òjìá. Frankincense. Wọ́n kó àwọn ẹ̀bùn wá fún They brought gift to him so àwọn ẹ̀bùn tí a ń kó wá yìí. the gift they brought to him. ó lè sustain wọn fọdún mẹ́ta. could sustain them for three years. so ohun tí Jésù máa ná ti rẹ́dì. what Jesus was planning was ready. he did not wait for it. ọjọ́ tó wọnú ilé ayé àwọn bàbá. the day he entered his parents' land. ọjọ́ ni àwọn owó kì í dópin. poverty came to an end. ọjọ́ ni à ń gọlé kì í dópin. and they were not going to get to an end. wọ́n lọ sí Íjíbítì torí Íjíbítì ní orílẹ̀-èdè. was the most civilized country then. wọ́n dọ̀bálẹ̀ fún wọ́n tọwọ́ sí ìṣúra wọn wúrà tùràrí mẹ́tẹ̀ẹ̀ta hmm. bọ́lọ́run ti kìlọ̀ fún wọn lọ́jọ́ náà pé ẹ gbọ́dọ̀ tọ Hẹ́rọ́dù lọ. gbogbo ẹni tí ń wá ẹ̀mí rẹ̀. as now you try to carry the blood. báyìí lọ́lúwa Jehovah wí. don't shake the Lord Jehovah. ó máa bá ikú pàdé. so it's a person who will get separate. Mali akafarwa da yẹlẹ kafa. Tani wá ẹ̀mí rẹ̀ kí. Wọ́n sì jáde dọ̀bí. Gbogbo ẹni tó wá ọ̀nà àti ṣe ọ́ níbi. Àfẹ́ try to do you evil. Mo rán iṣẹ́ jáde. I send out a message. Ikú máa gbé mi. Don't you swallow them. Amen. upset with your glory. tó fẹ́ torí ògo dá ọ I want to commend you because of your glory. ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi. hear the word of the Lord from my mouth. lórúkọ Jésù. in the name of Jesus. ìdà olúwa. the song of the Lord. ó máa kọlù wọ́n. strike them. amen. amen. nígbà àwọn lọ kíyèsí áńgẹ́lì olúwa yọ sí joseph lòtú àlọ́ wípé. gbé ọmọ ọwọ́ náà. máa gbé lọ pẹ̀lú ìyá rẹ̀ sá lọ sí jìbìtì kí ìwọ kó o gbé bẹ̀. ọ̀rọ̀ sẹ́ńsọ̀ lélẹ̀. in this population census matter. sọ̀rọ̀ òbò lélẹ̀ ọ̀rọ̀ mùndúró de gáràjì ọkọ̀ lélẹ̀. now. ah ọ̀sádànà sà. he ran away. so àkókò àti farapamọ́. there is a time to hide. nígbà tí wọ́n gbé sá lọ. when they take it to Egypt. tí ẹ̀rọ dùn rí pé òun ò rí Jésù pa after ẹrẹ de la school teaching. ọba kó gbogbo àwọn ọmọ kéékèèké. he took every year child. lọ́dọ̀ àwọn amòye. ó kó gbogbo ọmọ. ó bínú gidigidi. ọ̀rẹ́ sẹ́wọ́n sì pa gbogbo àwọn ọmọ tó wà ní bethlehem. ọmọ iye ọmọ. àti ní augustus múlẹ̀. the authority of caesar was potent. Ah, ìkànnì yẹn ló bí owó orí population census gave birth to church. owó orí yẹn ni wọ́n á sin Jésù. and they came to ask Jesus for a ni Jésù sọ fún ọ pé. Jesus told them. ẹ àwòrán kan wá ń bẹ̀. let me see the image. kí ni bẹ lára rẹ̀. what is the name. wọ́n ní Kesari. he said Caesar. ẹbí ti Kesari fún. give unto Caesar what is to Caesar. ní àti ẹ àti kálukú ti ń bá tiẹ̀ lọ. we parted ways. torí ọmọ aládé ayé yìí ni kò rí nǹkan kan. he is a prince of this so he can say anything good. mo rán àṣẹ jáde sí ọ. I send authority to you. Gbogbo òfin ibi tó o ti jáde wá tó di ọ. The law of the place of bread that I love. Ọlọ́run àwọn apọ́sẹ́lì. The God of the pastors. Ó gbé mi láàárọ̀ yìí. Ṣé o ní this morning? Wọ́nà. Ẹ nawọ́ méjèèjì òkè. Lift your hands. Ẹ pariwo. Shout. Olúwa. Ọlọ. Gbé mi pamọ́ ká yí ọmọ bá gbé mi pa. Olọ help me for the one who put me to death gbé mi pamọ́. hide me you. ayé ọmọ bá gbé mi pa. for the one to put me to death. ẹ lọ wọ ọmọ ọwọ́ náà wà mo fẹ́ ta lọ rẹ̀. say diligently for the child. olúwa ọ̀nà oh, gbé mi pamọ́. hide me you. ayé ọmọ bá gbé mi pa. for the one carry on to kill me. yọyọyọyọyọyọyọyọyọ. yíyọ yíyọ.

ஓடுவாய் ஓடுவாய் ஓடுவாய் ஓடுவாய் ஓடுவாய் ஓடுவாய் ஓடுவாய் ஓடுவாய் தென் தமிழ் தென் தமிழ் சொன்ன தமிழ் சொன்ன தாயா தாயே மாதா ரூபா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ஓயாயா ayérayé ayérayé ayérayé jésù jésù jésù olúwawo jesus alone. níbẹ̀ ni wọ́n gbé tọ́jú ọmọ ọwọ́ náà. they took care of the young child there for three years. lẹ́yìn náà. after that ni olúwa ránṣẹ́ sí joseph pé. the lord send a message to joseph. ẹ mú ọmọ ọwọ́ náà padà. bring back the young child. nítorí ẹni tí ń wá ẹ̀mí. the parents tried to get rid of him. ó ti kú. he is dead ó lọ sí nítorí àwọn tí wọ́n ẹ̀mí ọmọ ọwọ́ náà láti pa wọ́n ti kú ó sì dìde ọmọ ọwọ́ náà lẹ́yìn ọdún mélòó after many years three years. Ẹ nawọ́ yín sí pẹpẹ. Stretch into the altar. Gbogbo ẹni tí ń wá ẹ̀mí rẹ̀ kí. As many try to carry the bill. Bó ṣe wù kí wọ́n pọ̀ tó. The Lord of men there are. Lórúkọ Jésù. In the name of Jesus. Ikú máa pa gbogbo wọn dànù. Don't you kill them all. Amen. In the name of Jesus. Yeah. Amen. Amen. Amen. Ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹfà. Pray the sixth prayer Olúwa. O oh Lord. Ránṣẹ́ ayọ̀ sí mi kọ́dún ìtò lọ. Send the mercy of joy to me before the end of this year. <laughs> rán send a mercy of joy to me. rán iṣẹ́ send a mercy of joy to me. rán iṣẹ́ send a mercy of joy to me. kí ọdún ìtọ́ kọjá. before the end of this year. bàbá father rán iṣẹ́ send a mercy of joy to me. oyoyoyoyoyoyoyoyoyoyo. ẹ̀mí náà ó máa ń ṣe ayọ̀ sí mi.

Oníṣàlọ̀ oníṣàlọ̀ oníṣàlọ̀ bàbá mi rásọ̀bẹ̀ rásọ̀bẹ̀ Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù Jésù. Jésù olúwawo Jesus Lord. Sẹ́ ìyanu àkọ́kọ́ tẹ́ ọ lọ wọ́n fẹ́ ṣègbéyàwó ní Cana Galilee. the wedding of Cana Galilee. wọ́n dẹ̀ ṣe wedding ní chọ́ọ̀chì rí. and that was the first time. The wedding àkọ́kọ́ nù. the first church wedding. ní chọ́ọ̀chì nù. the first church wedding. wọ́n pe Jésù. Jesus was invited. wọ́n tún fòyà rẹ̀ ní invitation. his mother was invited so, to. ṣùgbọ́n wáìnì tán o. but the wine came to an end. ṣùgbọ́n ìyá rẹ̀ gbá sáré lọ bá ó ní ká kò wọ́n lẹ̀. nígbà tí àkókò tó ó ní kan bu omi sínú ìkòkò ó ní kan sọ fún olórí alásìkò lọ yẹ̀ wò ó ní bo ni wáìnì òríjínà yìí wà tẹ́ fi ń gbé fèkì wà tẹ́lẹ̀. gbogbo bí ọ̀tá ti lójú máa tì ọ́. wherever enemy send you people to show. mo sọ tẹ́lẹ̀. I decree. Ọlọ́run ìyanu. God of miracle. Ó máa yọ sí ọ. Ó bí ẹ̀ tì yìí. pétérù fi gbogbo òru dẹ odò. peter tó trọ́ dana. ilẹ̀ mọ́ o. and there was breaking. ọmọ sebede ò mú nkankan. the child of sebede didn't catch everything. torí èbúté láyé tí wọ́n ń gbé. because they lived at the river side. ègún èbúté sì ń tà. they were victims of this curse. ṣùgbọ́n gbà ilẹ̀ mọ́ tán. yes sir. jésù dé. jesus appeared. ó yá ọkọ̀ rẹ̀. he borrowed his boat. nígbà owó díẹ̀ after preaching to everyone Jesus said to him ẹsọ sómi ṣìṣì ìbú ó ní olùkọ́ ni professional fisherman ni mí gbogbo òru àná mo ti fi dé lòmọ́jú èmi ò mú kankan ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ gbogbo omi tó o ti rìn láti January the road that you broke is turned ti rí ìyanu kankan mú. where you got no miracle. nítorí ọ̀rọ̀ Jésù. because of the word of Jesus. kí oòrùn oṣù kejìlá yìí tó wọ̀. before the sunset of this one month. ó máa kó ìyanu níbẹ̀. you shall receive miracle there. Amen. Báyé yìí bá lé tó lé mẹ́lòmíràn o kọ́bí tó rọrùn sí mi. kọ́bí tó rọrùn sí mi. kọ́bí tó rọrùn sí mi. báyọ̀ yìí bá dé ó lé mẹ́lòmíràn o. kọ́bí tó rọrùn. àwọn ìsíkìní àti ìsíkejì. the first and the second sex. odò ń le mọ́ wọn. the river was so hard. ṣùgbọ́n padà kọbi tó rọrùn sí pétérù. but he made Peter to achieve his goals. ó tún pe àwọn apẹja kan wá bò ń ṣàgbàṣe ẹja. he employed fishers. báyìí lọ́lúwà wà apọ́sẹ́lì wí. he was saying to one of our apostles. ìwọ̀nba ọjọ́ tó kù kí ọdún yìí ó kọjá lọ. the many this year. ogun ọ̀run ìròyìn ayọ̀. the whole support of ó máa bí ayé rẹ̀ wò Amen. Mm. Ara ọmọ olórí ogun ọ̀yá o. The child of the centurion was sick. Ó wá Jésù. He came to Jesus. Jésù ń bá a lọ. Jesus was Jésù going with him. di Násárẹ́tì ni mo mú wá bá wa. I bring you to Nazareth to you. Ó ń bá a lọ. He followed him. Láti lọ wò. To check on his child. Obìnrin kan bẹ̀. Jésù bá a lọ. Ó fẹ́ bá a lọ. Yes sir nígbà wọ́n súnmọ́ etí ilé ìjọba ah, ah. alógun ọ̀run náà rán ọmọ rẹ̀ sí wípé. no no ó fẹ́ bá lọ. ìwọ tẹ ti dókítì obìnrin kan wá wòra rẹ̀ pé. ìwúmọ̀ lùkẹ́tẹ̀ sẹ́. ọdún kejìlá rèé this is twelve years. ogun kan bó òun jà. there is a partnership with God. kò sí ìrànlọ́wọ́ kankan. no help. Uh, kò sẹ́ni tó lè bóun ṣe pọ̀. nobody can help. kò sẹ́ni tó lè bóun gbé. nobody can help. kò sẹ́ni tó lè bóun jẹun. nobody can help. torí à ń pè ní ìsun ẹ̀jẹ̀. they call it prediction. lẹ́sìkò dẹ̀ sọ pé bóbìnrin kan bá ń ṣe ìsun ẹ̀jẹ̀. ẹ gbọ́dọ̀ bá jẹun. ẹ gbọ́dọ̀ fọwọ́ kan kan tó bá fọwọ́ kan. ẹ gbọ́dọ̀ jókòó mi ó ti jókòó. ẹ gbọ́dọ̀ lórí ibùsùn rẹ̀. ẹ gbọ́dọ̀ bá dàpọ̀. bẹ́ẹ̀ lóbìnrin iná gbogbo tó ní tán fún ọdún méjìlá ṣùgbọ́n kò ná ìgbàgbọ́ rẹ̀ tán o tó burú jù ní kéèyàn òrora rẹ̀ pin. it is bad for you to underrate ability yourself. báyé bá ná bọ́ ọ bá ná gbogbo ọwọ́ rẹ tán owó tẹ̀lé lọ́wọ́ rẹ tán má nà gbàgbọ́ tán. do not finish your faith. bẹ́ẹ̀ni. yes. má nà gbàgbọ́ tán. do not finish your faith. bọ́ọ̀ bá ná èrò ọkàn tán má nà gbàgbọ́ tán. if you talk about bọ́ọ̀ bá ná àwọn ọ̀rẹ́ tán tí ò sẹ́ni tó lè ràn ọ́ lọ́wọ́ if your friends are not helping you don't finish your faith. mo ti ṣàlàyé pé ẹni ẹni ní máa ń sànú ẹni o lè ní ẹ̀jẹ̀ rẹ kọ́ mọ̀ jẹ ẹni rẹ o lè léèyàn rẹ kọ́ mọ̀ jẹ ẹni rẹ ọmọ ìyá rẹ lè lówó lọ́kọ́ mọ̀ sẹ́ni rẹ èèyàn rẹ lè wà bí ọ̀rẹ́ kọ́ mọ̀ sẹ́ni rẹ ẹbí ẹni nìkan ló lè ràn ọ́ lọ́wọ́ ìgbàgbọ́ sì ní kọ̀ ní ètè èèyàn mẹ́ni rẹ olókùnrin bí kẹ́mi èmi ò lẹ́ni tí ìbá mi jù sórí omi ó léèyàn olọ́mọ ìyá ṣùgbọ́n kò ní ẹni ṣùgbọ́n torí Jésù kà mọ́ bẹ́ẹ̀ obìnrin yẹn ní bí mo bá fọwọ́ kan ìtẹ́ tí a sọ rẹ̀ ara mi ó yá mo gbé Jésù ká ọmọ láàárọ̀ ogun tó ń bá ọkà ọdún tó fi ọjọ́ orí rẹ̀ sọ̀kù lórúkọ Jésù ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì ó gbé ogun yìí mi láàárọ̀. Amen. ọfọwọ́ kan ìṣẹ́tí aṣọ. she told the aim of his garments. ara rẹ̀ dá o. she was made old. ibi tó ti fọ́kàn fẹ́ tí aṣọ. tára rẹ̀ ti dá. níbẹ̀ làwọn oníròyìn ìbànújẹ́ ti ká balógun ọ̀run mọ́. some people get to give their son children a bad news. wọ́n ní má yọ olùkọ́ni lẹ́nu mọ́. they say stop troubling. ọmọ tó ń pè fún. the teacher. o ti kú. your child is there ṣùgbọ́n torí pé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ jésù. because he was beside jesus. jésù wí fún pé. jesus said to him. gbàgbọ́ nìkan. just believe gbàgbọ́ tán. bọ́ọ̀rọ̀ náà ti a sọ. ó wí fún olórí sinagogu náà pé. má bẹ̀rù o sáà gbàgbọ́. kí ló ní ọmọ nàtàn. preach. ẹ sà á ti gbọ́ pé olórí àlùfáà tó tó lọ bẹ jésù. èwo prisoner bẹ jesus. Jésù wá wí fún pé àwọn tó wá bọ̀ yìí family ẹni wọn o ti ná àwọn tán nù ìròyìn tán lè mú wá bọ̀ náà nù kò bá mọ̀ náà ìgbàgbọ́ rẹ tán o sá àgbàgbọ́ sí àlọ́ bó ṣe ń dẹnu ọ̀nà ilé rẹ̀ ó ní òkú o gbogbo rere tó dòkú láyé rẹ. every day pain in your life. nítorí jésù. because of jesus. lónìí. today. ó rere yẹn jí padà ó. it is real. saved. Jésù Násárẹ́tì ń lọ. Jesus of Nazareth was walking. Ó tún rí àfọ́jú. He saw a blind man. Ó wí pé. He saw. Wọ́n ké ó ké sí Jesus, pé a méjì. They were two numbers. Jésù. Jesus. Násárẹ́tì. Of Nazareth. Sàánú mi ọmọ ìwọ ọmọ have mercy on me. ó wo àwọn méjèèjì. he looked at the two of them. ó ní sẹ́ ń gbàgbọ́ wọn láwọn gbàgbọ́. he said the other say yes. ó ní kán ríran. he said begin to see. wọ́n dẹ̀ ríran lójú ẹsẹ̀. and the second was two. I pray. gbogbo rere tí ọ̀tá ti gbà lọ lọ́wọ́ rẹ̀. every good thing is taken away from you. báyìí lọ́lúwa Jehovah wí. God says the Lord Jehovah. wọ́n yàgbá rẹ̀ yẹ gbọ́dọ̀. turn back your goodness. amen. John five five. John five five. Mo mú Jésù Násárẹ́tì wá bá ọ bí rẹ̀ ti mọ̀ lọ. I preach on Nazareth to you. Ó Apolinha! dama. ó ti lò thirty eight years létí odò. he spent thirty eight years. ṣùgbọ́n kò tí ì rí ẹni tí ó gbé sómi. but he didn't see anybody that him the river. àṣé omi yìí gan ń rùn. the pool was stinking. àṣégbà Jésù bá wọnú ayé èèyàn. when Jesus enters your life. èèyàn kì í rùn mọ́. you will no longer stink. àṣé èèyàn máa ń rùn sólóòrùn báyìí. one can to benefactors. bá ti pẹ́ lójú kan. if your mistake is well done in his cross. Jesus said to him. dìde gbé àkéte rẹ. rise up carry your bag àṣé bí Olúwa bá sọ ọ́ dòmìnira. ìtẹ̀lẹ́ cannot set you free. àṣẹ kò sí òfin tó lè gbé ọ. no law can bind you. ó bi léèrè pé kí ló dé tó gbá kéde. why you carry your parents. ó láti tó tún mi lẹ̀. he dey set people. lórí gbé àṣẹ tèmi. told me carry my parents. wọ́n lè sọ̀rọ̀ mọ́. they couldn't say no. torí wípé bí ọmọ bá sọ yín dòmìnira. he said he dey set you free. ẹ di gbogbo bí ọ̀tá dá ogún lẹ̀ sí. the weather is stagnated by enemies. kò fi rù sí olóore. the nature should take the benefactors. lórúkọ jésù. in the name of Jesus. ọ̀rá àṣẹ. àṣẹ the authority. ọmọ jésù nẹ́sẹ̀rẹ́ ti tọ́ wá. báyìí lọ́lúwa àwọn ọmọ ogun. God says the Lord of hosts. ayé rẹ̀ dìde náà. you are lifted this morning. ohun tí ayé lè ṣe ni pé. what do we carry that do. kẹsẹ̀ báyìí ṣe èèyàn pẹ̀lẹ́ uh, má sọkún kán padà lọ́mọ òkú ẹ ẹ romi ojú lágbájá. look at his tears ìrẹ ẹlẹ́yà láyé lè rẹ̀ yàn. they have fake consolation. jésù nìkan ní máa rẹ̀ yàn lẹ́kún. it is jesus that can wipe away your tears. luke seven ọmọ ọmọkùn jésù jesus ó lọ lábẹ́ ni nígbà tó dé náírà opó ni o ó ti darúgbó ọmọ kan ṣoṣo tí ń wò lójú ó sì fò sánlẹ̀ ó sì kú. ó lábí àmì èdèbojì ọlọ́run ọjọ́ débẹ̀ ni ó ní kí ló tó kù mọ́ ó sunkún àwọn èèyàn bá a sunkún lọ ṣùgbọ́n jésù nẹ́sàrẹ́ nígbà tó débẹ̀ ó wí fún pé má sọkún mọ́ èmi ò mọ ti pọ́ lẹ́kún ọ̀gá èmi ò mọ bí o ti sunkún wọ́n kéde mo mú jésù nẹ́sàrẹ́ tìjọ́ wá lónìí ẹkún rẹ kò di testimony. your win becomes testimony ẹkún ni wọ́n sun jáde ní bọ́ọ̀jì. they used to cry from the grave kú òní bẹ́ẹ̀. she laughed at that day. gbogbo bí ayé ti ló máa sunkún jáde. we are not gonna you cry out. lórúkọ jésù. in the name of jesus. lórúkọ jésù ti in the name of jesus of Nazareth. lónìí o máa mú ẹ̀rí jáde. you will go with testimony jésù ló tó wọnú mọ́tò yìí. jesus entered the boat. ó lọ sí ilé àwọn ará gásẹ́rárì. went to the city of Gaserari. nígbà tó dé gaserari. when he got there. ó rí wèrè méjì. he saw two mad men. àwọn wèrè ìrorò. they were fierce in nature. àwọn èèyàn kì í gba ojú ọ̀nà wọn. people don't pass their way. torí wọn a máa ń sàyàn ládàá. because they struggle with conscience. ṣùgbọ́n nígbà tí wọ́n rí jésù. but when they saw jesus. wọ́n sáré sí i. they run after him. wọ́n súnmọ́. they move jésù dúró. jesus. wọ́n sọ fún jésù pé. they told jesus. jésù nasara. Jesus of Nazareth. Ìwọ ọmọ Ọlọ́run alààyè. The son of the living God. Ọmọ Ọlọ́run. Ọwọ́ láti dá wa lóró. Kó tó wọ́ ẹ̀mí tó lóun fẹ́ wéṣù ọjọ́ ayé rẹ̀. You see the one to waste your lifetime mo mú jésù Nazareth tọ̀ yín wá. àwọn ìjọ násárẹ́ ti You gbogbo ẹni sàmì. iná sọyọ. iná olúwa lé ẹ̀mí yẹn jáde. fọlọ́ àdéhùn cast out the spirit. amen nítorí ó wí fún wọn pé. he said to them. ẹ jáde. come out of me. àwọn ẹ̀mí ẹ̀sùn náà bẹ̀ wípé bọ́ọ̀bá ilé wọn jáde. ẹ bẹ́ẹ̀ àwọn lọ sínú agbo ẹlẹ́wọ̀n. Ah, mo gbàdúrà. I pray akédu ayama kábàrú àdá. gbogbo ẹ̀mí tó ń yọ ayé rẹ lẹ́nu. every sweet trouble you want. ọmọ jésù nasarẹ́tì tó wá. àbújá nasarẹ́tì yìí. lórúkọ jésù. in the name of jesus. ó yẹ kí ẹ̀mí yóò fi ayé rẹ lẹ. the spirit leave your life. Èmi ò sọ nípa Jésù òyìnbó. I'm not talking about Jésù òyìnbó. Èmi ò sọ nípa ata gègé. I'm not talking about that of agege. Àní bá Jésù ni mo mú wá. I didn't bring back Jesus to you. Jésù Nazareth. Jesus of Nazareth ọmọ ọlọ́run ọ̀gá ògo. the son of the living God. ó eh, dé gádàrà. he went to the country of the wèrè kan sunú bojì. a man may use to be a doctor. ó rorò púpọ̀. fierce in anger. a máa gorí òkè. he used to go to the mountain. yóò fi òkúta gbora rẹ̀. he used to to prison. a máa ké. he used to scream around. kò sí tá a lè fi dé. no chicken he used to fight me. fi lè gbọ́ kò sì gbọ́ ẹ̀tù ṣùgbọ́n ìhòòhò ọmọlúàbí ló máa ń rìn ṣùgbọ́n kò rí Jésù ó sáré wá o ó forí balẹ̀ torí agbára ju agbára lọ akọ́pẹ́ it is written. ọlọ́run pẹ̀lú ti gbé ga gidigidi. ó fún lórúkọ kan. tó borí gbogbo orúkọ. bẹ́ẹ̀ ni orúkọ jésù. kí gbogbo orúkọ wọlé. kí gbogbo àwọn jẹ́wọ́ pé jésù lolúwa. gbogbo ogun aṣọ ni di o. every battle of nakedness. nínú ayé rẹ. your life. báyìí lolúwa jì ó bá wí. ogun yẹn jáde lọ́wọ́. the battle will leave your people. amen. pétérù rẹ o olódi disciple yìí o. here is peter he became a disciple. ìyá ìyàwó rẹ̀ ní ṣàìsàn yìí o. his mother in law was sick. ṣùgbọ́n nígbà tí jésù débẹ̀. when jesus got there. ó gbé ọwọ́ lé. E. jesus lays on her. ó mú àìsàn lára rẹ̀ dá. and made her whole. gbogbo omi tó o ti ń ṣàìsàn. you remember you are sick. mo bú jésù násàrẹ́tì kan wá. i bring you, nazareth to you. lórúkọ jésù. in the name of jesus. olúwa dáwọ́lé ọlá. the lord knows of you this morning. amen. amen. amen jésù. jesus. ti nazareth. of nazareth. jésù ló fi gbogbo ọjọ́ wàásù dòru yìí o. jesus preach all the night. ilẹ̀ dẹ̀ sùn tán. and it was late. ó ní àwọn fẹ́ tẹ̀síwájú. they said he wants to move on. ìjì dìde sáwọn mẹ́rin. storm arose against his disciples. pétérù kígbe pé jésù. peter was shouting calling the name of jesus. ó sì bá ìjì wí. and he came the storm ẹgbọ́ báyìí lọ́lúwa jehova wí. you should not change the Lord. Jésù Násárẹ́tì tọ̀ wá. I bring them Nazareth to you. gbogbo ìjì. every storm. tó dìde sí ọ. against you. lórúkọ Jésù. in the name of Jesus. ó yẹ kó dákẹ́ jẹ́. amen. amen. amen. Jésù. Jesus. Nazareth. of Nazareth. Jésù. Jesus. ẹni tí wọ́n ń béèrè owó léwó ẹ̀ tó mú owó jáde lẹ́nu ẹja. he brought that money from the mouth of a fish. báwo lẹja ṣe gbé owó mi. how did we swallow money. báwo lẹja ṣe ní currency nù. báwo náà ṣe bá owó lẹ́nu ẹja. it's a mystery. báwo lẹja ṣe jẹ owó báwo lẹja ṣe pọ owó padà. Jésù Násárẹ́tì ẹni tó máa ń sọ ohun ìyanu tó kọjá gbèdéke àní tó kọjá àwárí òye ìyá ibi tó o ti nírètí. wherever you are plus. láàrin ọjọ́ mẹ́fà. within six days. ó yá lọ gba ìyanu lẹ́nu rẹ̀. you will receive mega miracle there. Jésù. Jesus. Nazareth. Of Nazareth. Wọ́n sọ fún pé. Was told. Ọ̀rẹ́ rẹ̀ ń ṣàìsàn. Your friend is sick. Olóòní ní sọjí. He said I have a crusade. Ọ̀rẹ́ rẹ̀ ń ṣàìsàn. Your friend is sick. Olóòní ní sọjí. He said I have a revival. Bẹ́ẹ̀ni Bojide John Eleven ọ̀rẹ́ rẹ̀ ń ṣàìsàn. Your friend is sick. Olóòní ní sọjí. He said I have a crusade. Wọ́n dẹ̀ tún padà lọ bá a pé. They went back to him. Ọ̀rẹ́ rẹ̀ ti kú. Your friend is dead. Olóòní ní sọjí. He said I have a crusade. Wọ́n sì ṣètò òsìnkú tán. They buried. Wọ́n rò kó ti The body was late. They didn't know. Kì í ṣe Jésù ti Nazareti. Jesus of Nazareth. Lásàrò ọ̀rẹ́ wá mm, sùn. Mm, mm ṣùgbọ́n èmi ń lọ. wọ́n lọ jí ó sì débẹ̀ màtá wípé ó ti ń rùn wọn àmọ̀ pé èèyàn lè rùn sí ẹbí ọkọ àtìyàwó a máa rùn síra wọn òbí a máa rùn sọ́mọ ọ̀gá a máa rùn sọ́mọ sẹ́ ọ̀rẹ́ a máa rùn sọ́rẹ́ àdúgbò a máa rùn sí yàn torí ìbílẹ̀ èèyàn bá rùn sí yàn kéèyàn ò lè bá a lọ nájú ní gádìn ni wọ́n fi kọ́ gádìn torí pé a máa rùn sí yàn èyí ó tún lọ gbà ọ̀tọ̀ a máa rùn sí yàn ìlú ga a máa rùn sí yàn èyí ó tún kú olù yóò lò lọ lọlùdé yóò tún padà bẹ́ẹ̀ bọ̀ bá rùn sí tán onírúurú ní rùn ṣùgbọ́n kò sẹ́ni tó sọ̀rọ̀ jésù tó rùn sí jésù orí ayé òkúta náà kú o ó kígbe lásàrù jáde wá gbogbo ògo rẹ nínú ibojì ayé mo kéde ayé náà ògo rẹ jáde. your glory come forth. amen. ògo rẹ jáde. the glory come forth. ògo rẹ the child of Jairus died. Jairus bú sí gbé. Jairus was crying. Ṣùgbọ́n lọ́dọ̀ Jésù Násárẹ́tì. But with Jesus of Nazareth. Kò sí ti ń jẹ́ òkú. Nobody can die. Because with God. Pẹ̀lú Ọlọ́run. All things are possible. Ohun gbogbo ni ṣíṣe. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. There is nothing God cannot do. What God cannot do does not exist. Mm, yes kò sì lè exist. it can never exist. ohun tí ò lè ṣe ò lè exist. what God cannot do can never torí ẹ̀ la fi pè ní olùsọ gbogbo. that's why we call him. mo pe ọlọ́run tí ń jọ gbogbo nínú gbogbo. I call God a minister. mo lórúkọ olúwa àwọn ọmọ ogun. in the name of God of hosts. mo bá Jésù Nazareth sọ̀rọ̀. I speak to Jesus of Nazareth. yóò rọ oṣù ìtọ́wọ̀ wàá pàdé ìrànlọ́wọ́ ńlá. Oh, no. Angel bíbélì oníròyìn ayọ̀. The angel of good news. Ẹnìkan gbọ́ mi lọ́wọ́. Somebody speak it to me. Ó máa bẹ̀ ọ́ wò. He will visit you. Gbogbo omi tí ọ̀tá dúró sí láti gbomi lójú ẹ̀kọ́ dúró tó lọ. Wherever they are waiting to make you cry before the sun goes down. Jésù. In the name of Jesus. Iná Olúwa kó la ibẹ̀ kọjá. Fire of the Lord pass through the place ó yá gba ire òpin ọdún. receive goodness at the end of the year. gba ire òpin ọdún. receive goodness at the end of the year. gba ire òpin ọdún. receive goodness at the end of the year. gba ire òpin ọdún. receive goodness at the end of the year. gba ire òpin ọdún. receive goodness at the end of the year. Receive goodness at the end of the year. Gba ire òpin ọdún. Receive goodness at the end of the year. Àdúrà rẹ gbọ́. Your prayers are answered. Ògo forúkọ Olúwa. Glory be to the name of the Lord. Mú omi rẹ. Bring out your water. Mo rán àṣẹ Ọlọ́run. I send the authority of God. Ó wọnú omi èyí lọ. Agbára Ọlọ́run ògo. The power of the Most High God. Ó wọnú omi èyí lọ. Enter this water. Ẹ̀jẹ̀ Jésù. The blood of Jesus. Ó wọnú omi èyí lọ. Enter this water. Àwọn akọrin yìí ń jayé o. Kóòkì lẹ́ẹ̀ sókè. Okay. ọlá mi kọ gbogbo àwa tẹ pèsè kọ́sàtì ẹ̀ fún ankóòkì ẹ̀yin wá dá pin. pín. mọ́ndé tèmi fẹ́ dáná tó iná tèmi lẹ̀ yóò fi sàlejò iná mi lẹ́ fi sàlejò tiyín tèmi bá London mi lánàá torí yín mo fi ń sáré bọ̀ mo wá dé wọn kí n jẹ mo ní mi ò jẹun mo ti ń dáná lọ́wọ́ mo wá jí lóru mo pé wọ́n ní operation no food ni lónìí àwọn mélòó gbogbo àwọn èèyàn báyìí gbogbo àwọn àjọ láàrin sọta. special package yes sir. níjọ́ wo. today. Bankote tèmi <laughs> láàrin ó tún fi mrs kọ́mẹ̀ ní kérésì kọ́la ẹyẹ mẹ́wàá fàdúrà ràn lọ́wọ́ ìyá Bùsáyọ̀ tó tó gbéga látàárọ̀ rẹ̀ rìn gbà fẹ́ parí ọmọ pé oorun pórìsì mẹ́ta yes sir oorun àjogúnbá inherited one oorun ayé ìyẹn ìgbà àdúrà ni máa wà bọ́dà bá ti parí èèyàn kan lajú báyìí ni pé wo ṣáídà mo rí ọ mẹ́wàá ó sùn gbogbo ìgbà àdúrà mo fi ṣàpèjúwe ni ìyá Ṣayọ̀ bó ṣe ṣe ni mo ní àṣà parí àdúrà lónìí bó o ti dànù ibi àga lọ dànù sí àga tó ti dànù sí ó le kété tó le kán lẹ́sẹ̀ bá a ti gbọ́ ẹ sókè báyìí ojú ẹ sì dà wáyé. Yes sir. oorun kẹta oorun àgbàntara bẹ́ẹ̀ bá ti ṣe wàhálà pọ̀ hmm. eh. mo súre ẹ̀jẹ̀ jésù wọnú òmè yìí lọ. agbára ọlọ́run kò wọnú ẹ̀ lọ. agbára ọlọ́run kò wọnú ẹ̀ lọ. agbára ọlọ́run kò wọnú ẹ̀ lọ. agbára ọlọ́run kò wọnú ẹ̀ lọ. agbára ọlọ́run kò wọnú ẹ̀ lọ. agbára ọlọ́run kò wọnú ẹ̀ lọ. ògo forúkọ olúwa ó di alábùkún fún mú ọrẹ ẹ̀yin bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ àtidọ́ rẹ̀. ní ọjọ́ sunday ọ̀la. on sunday which is tomorrow. má sunday service. don't forget sunday service. ní ọjọ́ monday. on monday. Ah, a sọdún. we are going to celebrate Last christmas. láti seven seven sí ten. seven to ten a.m. máa sọ nípa iṣẹ́ jésù. i will talk about the work of jesus. àwọn iṣẹ́ rẹ̀. his works. forty one about jesus christ. 41, thing about jesus things christ. about jesus christ. máa sọ nípa ẹ̀. i will talk about them. bàbá lórí ẹ̀. and we are going to use to pray. so a dẹ̀ celebrate a dẹ̀ we are going to celebrate christmas ah. and eat. séèyàn ni. nǹkan ń ṣe yín bọ̀ dáhùn. Ah. Mr. Travaye abẹ wa ẹ wa ẹ fi hàn lẹ ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ ni ọlọ́ngbọ́n <laughs> ìjìnlẹ̀ yẹn. ọ̀rẹ́ yín kọ́ ló ń yà sí mi ma bàbá ọ̀rẹ́rìn àbí ọ̀rẹ́rìn sẹ́yìn náà rẹ́rìn sí. sọ́n lè kọrin náà ni ṣé wọ́n ń kọrin ni wọ́n ń jẹnu wújẹ́wújẹ́ ni láìdé láìdé àyọ̀ ọkọ̀ mọ́ndé méje ní ọkọ̀ tọ́bẹ̀ kọ méje. five hundred dollars ni màá bùn owó dé bẹ̀ẹ̀ bí méje kọ ní ìgbà three hundred dollars lọwọ ẹ̀ irọ irọ english mẹ́fà yorùbá kan hmm. wakọ̀ wakọ̀ i wanna wish you a merry. ah láàrin ọ̀yà ọ̀yà ọ̀yà dáadáa dáadáa. I wanna wish you a Merry Christmas. Eh? I wanna wish you a Merry Christmas. Eh? wá ọkọ tán owó wà nílẹ̀. we wish you a merry christmas we wish you a merry christmas We wish you a Merry Christmas and a Happy New Year. Bí àfi pín náà. Ẹ ní sáláyìn ni. Mr. Pí. Ẹ ní sáláyìn ni. Pastor P. Pastor P. Jésù Olúwa wa. Amen. Amen sórí wà lẹ. bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. àwọn onílù tó yẹ pé wọ́n ti wà lẹ́rẹ̀. bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Eh, àwọn eléyìí. bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. mo wá sọ pé ọpẹ́ ló yẹ mo rí bẹ́ẹ̀ ṣe tó. bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. mo wá sọ pé ọpẹ́ ló yẹ torí pé èrò tá a ṣá ni kí n ti di gbàgbé ṣùgbọ́n ọlọ́run ni kò gbà fún wọn ìmọ̀ràn tá lórí mi ti dá sọ mo wá sọ pé ọ̀pẹ ló yẹ orí bẹ́ẹ̀ ṣètò bàbá nígbà tí orí bẹ́ẹ̀ ṣètò bàbá nígbà tí orí bẹ́ẹ̀ ṣètò bàbá nígbà tí orí bẹ́ẹ̀ ṣètò mo wá sọ pé ọ̀pẹ ló yẹ. Ah, ah, ṣe. wẹ̀rẹ̀ ló bá wà ṣe o. wẹ̀rẹ̀ ló bá wà ṣe. ó ti yàrá o pé kò ṣeé ṣe. wẹ̀rẹ̀ ló gbà ó. Èmi sáré sọ pé mo lóko. Ẹ̀mí ikemi Chinezo Chineke ọma Chineọma. Everybody call his name Chineke mma Chinaza mepere Chinema Chinaza njọ Chineyemike Chinezo Chineke ọma Chineọma. Mike ẹni ò sọ̀rọ̀ ní àbí. Engineer, ni ẹnjìníà ìwọ náà gbọ́dọ̀ gba nǹkan ọdún ó try mo bọ̀ ní mídíà máa mú mídíà lọ ẹ máa mú yínká lọ pátápátá bẹ́ẹ̀ dá padà ní ní tó di crossover ẹ tẹ́wọ́ yín. wo ijó tó ń jó tí ọba dùn mú.

yes sir. orí ọ̀fẹ́ tí bàbá. amen. ah ya Táyọ̀ máa lajú lẹ́kẹ̀. orin onírúurú wà nígbà tí CAC kọ gbogbo orin tán tí ò sí nọ́mbà tí wọ́n fẹ́ kọ mọ́ wọ́n wá padà sí onírúurú nígbà tí onírúurú wá bẹ̀rẹ̀ ó wá kọ́kọ́ kọ pé ìwọ tó fẹ́ wa láàmà sìn títí nígbà ọkọ yẹn tán ó wá padà lọ padà pé nínú ìrìn àjò ayé mi nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mò ń kọrin tó ti rin òkè rin odò mò ń tọ́ka sí káfárì so onírúurú ló wà torí onírúurú ló bá pàdé níbi ìrìnkèrindò rẹ̀ yọ̀dà fún ọ ọlọ́run yóò máa ràn ọ́ lọ́wọ́ ìjọba ti wọ́sọ kaba ló sùn orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ tẹ̀mẹ́mẹ́mọ́ kó máa bá wa lọ kó ràn wá lọ́wọ́ kó tì wá lẹ́yìn láti ìsìn àti títí láéláé. àmín àmín àmín jésù. twenty one ìpàdé ń bẹ láàárọ̀. praise the lord. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah,